أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára, ọba ọ̀kan ṣoṣo. àtọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábíwa Muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó Anabi. bá ànábì àwọn aráalé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwa tí a bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́lọ́hún ààwẹ̀ ìjírá 1439 eléyìí tó di mẹ́ta lónìí sátidé 19 May 2018 ó jẹ́ Ramadan 3 ìjọra 1439 àwa tí a bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan náà àwa náà ní kọ́lọ̀ ń jẹ́ ká parí gbogbo àwọn ìjọsìn tá a ṣe tá a fi rójú rẹ Ọlọ́run tá a fi di ọmọ àlùjànnà kọ́lọ̀ ń kó ṣe nírọ̀rùn fẹ́ nìkọ̀ọ̀kan wa láìlátùlẹ̀ kọ́dìrì Oru abiyì Oru pàtàkì tọ́lọ̀ ní kairon min alfi shaha kọ́lọ̀ ń kó jẹ́ ká kò ń jẹ́ kọ́dìrì gbogbo àwọn iṣẹ́ olóore míì náà tó tún wà nínú Ramadan kọ́lọ̀ ń kó ṣe fún kọ̀ọ̀kan wa ìdánilẹ́kọ̀ọ́ àwọn obìnrin nìkan lélẹ́yìí nínú skul ayétòrò primary school a rí pé tí a bá wò ń tán ní ká fi sọ̀rọ̀ ó ní í ṣe pẹ̀lú obìnrin nìkan wọ́n fẹ́ ká wo àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ ààwẹ̀ obìnrin tọ́já sí pé ń ṣe nǹkan oṣù wàkàdálíkà alhamil obìnrin tọ́já sí pé lóyún kí làwọn ìdájọ́ ẹ̀sìn lórí ààwẹ̀ rẹ̀ bákanáà náà obìnrin tó já sí wípé ó ń tọ́ ọmọ lọ́wọ́ nursing mother irú obìnrin yìí náà látara wípé ọmọ ó máa mu àwọn wàrà kan láti gbá àyà rẹ̀ irú obìnrin yìí náà só lè gbààwẹ̀ àbí ò lè tó bá kí ni ìdájọ́ rẹ̀ tí ò bá kí ni ṣẹ̀rí àsọ wọ́n wá ní ká tún àwọn àdájọ́ míì tàtà alákù bèlmọ́ra tó tún ní í ṣe pẹ̀lú ààrẹ obìnrin lẹ́yìn mẹ́ta tí mo ti kọ́ sọ yìí mo tó wá kọ àwọn àdájọ́ míì tó ń lọ bí mẹ́ta sí márùn-ún tó tún ní ṣe pẹ̀lú àwàfà àjọbìnrin náà nínú rẹ̀ kí n sáré sọ fún wa ní ìsìn àmọ́ mo ní kọ̀ọ̀kan <clears throat> ìtò ní í ṣe pẹ̀lú bẹ́ẹ̀kù tọ̀hán ẹ̀yin tí ẹ jẹ́ obìnrin ẹ máa ń dáná púpọ̀ nínú ààwẹ̀ obìnrin yóò dáná sàárì yóò tún dáná sínú iná sàárì kò sí pọ́blẹ́mù bíi eléyìn ó lè tèsì ọbẹ̀ ó lè tèsì ìrẹsì ṣùgbọ́n náà ti tọ́ọ̀rù òun náà ń gbá ààwẹ̀ sóbìnrin lè tọ́ oúnjẹ wò ìdájọ́ tọ́rọ̀ mọ́ tọ́ oúnjẹ wò kò bìnrin nígbà tó bá ń dáná àgbèyẹ̀wò bákan náà nínú àwọn àdájọ́ tó rọ̀ mọ́ obìnrin ṣẹ̀rí àyọ̀ǹda fóbìnrin mùsùlùmí láti já sí wípé kò sí tó burú níbi kó létí ìró ṣùgbọ́n tí ṣẹ̀rí àfẹ́ fún ni wípé gbogbo ń tọ́ bá jọmọ́ sọ rẹ̀ kó bò ó láti rínú àwọn àfá àtánlóbìnrin tí ọba ti bojú ẹ̀ kọ́mọ̀wùlẹ̀ tọ́ tí ìró rárá obìnrin tí ọba ti lo nìkan torí ká létí ìró oge ni. ọ̀sọ́ ni n ò sì fẹ́ kéèyàn ọmọ rí ọ̀ṣọ́ obìnrin àfọkọ rẹ̀ àtàwọn tó lọ ń akọ ní Quran chapter twenty four verse thirty one ṣùgbọ́n nínú ṣẹ̀ríà obìnrin lè tọ́ ti ìrònú àwẹ̀ ìyẹn tó mi ti wọlé ọkọ sáfọ́kọ rẹ̀ débi fọwọ́ kàn lọ́sàn-án àwẹ̀ bí pa ti já ní tó ní í ṣe pẹ̀lú alùbúlà kí nàhárì Ramadan ọkùnrin àtobìnrin tí wọ́n jẹ́ lẹ́tọ̀ ara wọn àti ẹ̀wà sọ̀rọ̀ mọ́ ṣùgbọ́n báyìí pé sán lè fọ́ ọkàn ra wọn sán lè kíìsì ara wọn lọ́sàn-án àwẹ̀ tọ́rọ àwọn àdíìsì kan wáyé àlàyé wò làwọn àfáà fún ààbọ̀ ọ̀fẹ́ obìnrin jẹ sàárì tán àlùfàjáàrí ò tí ì <clears throat> sọ́kọ rẹ̀ lè súnmọ́ nínú ṣẹ̀ríà tó bá súnmọ́ kí ni ìdájọ́ rẹ̀ bákan náà ìtì káàfù nìfà nínú sẹ́fẹ́fẹ́ ká ṣe nínú rọ̀mọ́bọ́n òun ni ká lọ kóra ró nílé ọlọ́run sóbìnrin náà lè lọ ìtì káàfù tó bá lè lọ kí làwọn mọ́jẹ̀mú tó rọ̀ mọ́ màá dá dúró báyìí tọ́lọ́mbá ní kásìkò tó wa àwọn ìdájọ́ mìíràn tọ́pọ̀ táwọn àáfàá sọ tó ní ṣe pẹ̀lú ààwẹ̀ obìnrin ṣùgbọ́n ẹjẹ́ a máa mú díẹ̀ díẹ̀ kọ́lọ̀ nǹkan tó àwọn àwa sọ́nà. nínú ṣẹ̀ríà Islam àwọn nǹkan kan ń bẹ tó sí wípé obìnrin ò ní kọ́ńtró lórí ọlọ́run ní máa ń ṣe é àwọn nǹkan yẹn sì ní àpẹẹrẹ tí kọ̀ọ̀kan lé lórí ìyẹn ni ó jà mú níbi àwọn àdájọ́ obìnrin ń ṣe nǹkan oṣù pẹ̀lú àwẹ̀ àtọ̀dájọ́ fíkìú bóò ni ó ṣe wẹ̀ bóò ni ó sì máa kó wọn mọ́ra èyí ń kọ́ lọ́kà wa lónìí ṣùgbọ́n obìnrin tí rù nǹkan ìṣẹ̀lẹ̀ sí ààwẹ̀ rẹ̀ àtàwọn àdájọ́ tó rọ̀ mọ́ ìyẹn ní nǹkan alákọ̀ọ́kọ́ tá a kọ̀ yanjú. naturally ọlọ́run ti ṣe fún gbogbo obìnrin tó bá jọ máa nẹ́bí àádámọ̀ wọ́n máa ṣe nǹkan oṣù lóṣooṣù kódà tóbìnrin ọ̀bá ṣe àpẹẹrẹ ẹbú lọ́jẹ́ àpẹẹrẹ ẹbú wo ló jẹ́ àpẹẹrẹ pé n tó súnmọ́ ni pé kò ní lóyún tá yóò fi parẹ́ débi pé yóò ti ẹ̀wà bímọ ìyẹn ló fà á wọ́n ní ìyàwó Aisha radiyallahu anha ó fẹ̀ lánàá bì wọ́n jọ lọ ṣe ájì nínú àwọn ìpẹ̀lẹ́ ayé ànàbì ìyàwó Aisha wá rí haidọ̀ rẹ̀ orí nǹkan oṣù rẹ̀ naturally yóò feel bad torí pọ́bìnrin tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àwọn iṣẹ́ ájì kan bẹ kò gbọ́dọ̀ ṣe òun ni tọ̀wáf obìnrin tó bá ń ṣe nǹkan oṣù ọgbọ́dọ̀ tọ̀wáf ìyá wa Aisha wa ń ṣe bákan ànábì wa ń bí pé o tó ti rí àlejò rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ànábì ti rí pé inú rẹ̀ ò dùn ó ní tó orí kóbìnrin ọmọ ṣe nǹkan oṣù ọlọ́run ọba àlékè ọlá ọwụ wúlọ́wù alábànà ti adam ọlọ́run ló ti kọ́ bẹ́ẹ̀ ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ pé gbogbo àwọn obìnrin ọmọ ànábì ádámọ̀ bá a ṣe máa ṣe tiwọn nìyẹn eyín kèé ṣe nǹkan kan lọ́dọ̀ ọlọ́run ara àwọn nature ara àwọn tọ́lọ́run ti dánú pé bí máa ṣẹlẹ̀ nu àṣẹ láwọn àdájọ́ kan pé ọkùnrin ló lélẹ́yìí obìnrin ọkùnrin ló lè rún bọ̀n tóbìnrin bá rí pé irun fẹ́ máa yọ lágùn ọ̀run ṣẹ̀rí àníkọ́ lọ fàdánù kìí ṣe àdámọ́ obìnrin òun ni kọ́ máa rún bọ̀n àdámọ́ obìnrin òun ni kọjá sí pé lóṣooṣù ẹ̀jẹ̀ ọmọ jáde lára ẹ̀ kọ́ bá tẹ̀lẹ̀ sọ́kùn ìyá ọmọ kírun lọ ni àìsàn lélẹ́yìn tọ́ba ti di ọ̀dìkẹ́lẹ́ kan òun máa ń rẹ́jẹ̀ lára òun ọkùnrin ní ọ ní ṣẹ̀rí àfẹ́fún ìdájọ́ mi ẹ̀ tọ́ba jẹ́ àmà fúrọ́báyìí tọ́já sí pé kí ni o ó ní nǹkan ọmọ ọkùnrin tóbìnrin ṣẹ̀rí ànídàjọ́ lórí ẹ̀ kò rọrùn kéèyàn máa bá lọ láíláí ṣẹ̀rí àlẹ́ẹ̀mọ̀ worú ọmọ bẹ́ẹ̀ láti kékeré ni bí wọ́n ṣe bí èèyàn rí ntọ́jọ́ máa pẹ̀rẹ̀ tọkùn lára rẹ̀ a tún rí ntọ́jọ́ mọ́ tóbìnrin náà lára èèyàn kan nínú ṣẹ̀rí à òbí rẹ̀ ọmọ mọ́nítọ́ ọmọ yẹn lọ tọ́ bá ṣe ń dàgbà ẹ̀ẹ́kọ́ wò èwo lọ́kọ̀ ṣiṣẹ́ ń bẹ̀ tó bá já sí pé ń tọ́jọ mọ́tọkùnrin bóyá nìtọ̀kọ́ ń jáde ń bẹ̀ ẹ̀ẹ́sù wò pé ń tó súnmọ́ jù ní kó ọkùnrin ilé ìfẹ́ jẹ́ ẹ wà lọ lo ìmọ̀ àṣegùn láti pa ń tọ́jọ mọ́tòbin ara rẹ̀ rẹ̀ tó bá já sí pé tóbi ńlá kan rí fọ́nṣọ̀n ìtọ́jọ mọ́tọkùnrin èèyàn lọ parẹ́ ni tẹ́ẹ̀tì padà jẹ́ pé kọ́ jẹ́ èèyàn kan nínú méjì kò gbọ́dọ̀ jẹ́ pé òun nìkan náà ni ó tọ́jọ́ kan tí ó tọ́jọ́ bẹ́ẹ̀ ẹ padà mú kó tó di pé yọ bàlágà ẹ ti wo èwo ni tiẹ̀ ń bẹ̀ pẹ̀lú bí bá ṣe ń lọ ìyẹn ló fà á tọ́jọ́ sí ti wá pọ̀ nù à. àwọn àfáà ní bá lọ wò ó àwọn tọ́lọ̀ ń ṣe fún ìdájọ́ obìn nínú gbọ́ pé eléyìí ká eléyìí odidi tíra lórí rẹ̀ àwọn tíra àkọ́tẹ́ ń bọ́ pàpà wálímọ́rẹ́ à pàpà wọ obìnrin nìkan tí èèkan ọkùnrin ọkọ èèyàn kú yóò sòkò oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ọ̀kan ọkùnrin ó ọ̀kan ọkùnrin ìyàwó rẹ̀ kú ti sinmi lónìí ọ̀la lọ ọmọ ní kọjá ìyàwó kan àwọn ìyàwó obìnrin lónìí ara àdájọ́ pé sọ̀tán ni obìnrin nìkan ni irú ẹ̀ náà làwọn ìta abẹ́ sọ ìkọ̀kan ọkùnrin rárá tó ọkùnrin bá kẹ̀mọ́ ọmọ nítorí ìyàwó ẹ̀ àtàwọn ọmọ rẹ̀ obìnrin káàdìrẹ́sì ọmọ kọ̀kọ̀já lẹ́tà níta bá ń sọ̀rọ̀ haim gbogbo obìnrin tó bá jẹ́ obìnrin mùsùlùmí èèwọ̀ haramu ní kọ́ máa gbà àwẹ̀ pẹ̀lú haidọ̀ kó ní àwàláyé ah, èmi ìmọ̀ kò sí àwẹ̀ nínú àdìsí yàwó Aisha bákan náà anábì sallallahu alaihi wasallam ó ń sọ fún yàwó Aisha alẹ́ ìta ìdá ààbọ̀ láǹtù sọ́lù wà láǹtù sọ ṣèbóbìnrin nígbà tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kò gbọ́dọ̀ kírun kò sì gbọ́dọ̀ gba ààrẹ ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu join tàràwí lálẹ́ bí ah mọ́tọ́lá ti bẹ̀rẹ̀ mọ́ ka Kùránì dáadáa ńlọ fi áìdọ̀ ńlọ bá wọn fi kírun ọlọ́run fún ọmọ kírun kọ́ ọba nífẹ̀ẹ́ ọlọ́run jókòó kanú ilé rẹ̀ mọ́ fàkárù o lè fàkárù o tó láì lálàlá kó ṣe ten million ọgbà ládàá lọ́dọ̀ ọlọ́run máa ṣe subhanallah subhanallah ọgbà ládàá lọ́dọ̀ ọlọ́run èèwọ̀ nínú obìnrin tó ń tí ẹ kọjá ó lè gbà ó lè má gbà olóyún ẹni tí ń tọ́mọ lọ́rùn nígbà bá débẹ̀ ṣùgbọ́n tí ń ṣe kóòsù ó lè gbà ó lè ni kọ́ gbà wẹ̀ nù ṣẹ̀ríà tọ́ba tó gbàgẹ́ ẹlẹ́sẹ̀ fún ni lọ́dọ̀ ọlọ́run torí pé ìtọ́nà ọ̀làbọ̀ lọ́rùn lọ́rùn ó tún fi yà jẹrẹ ní tí fa padà obìnrin tó wà láì òmòrí ọlọ́run kò sí nǹkan kan sọ́ọ̀sì gbogbo ẹnu mojú sọ́ ijó ìlú ìranù ìtọ́wà sọ́ọ̀sì nìyẹn ìwọ ní kí pásítọ̀ wá jókòó kí ní ìdájọ́ ẹgbẹ́ oṣù pásítọ̀ ò lè rí sọ ó fi tí ń ṣe nǹkan oṣù ìyá diakinesi ìyá rẹfúrẹ́ǹsì ogbó rẹ̀ òun gan fún rẹ̀ wọ́n fòfó lórí púlpìtì pẹ̀lú ẹ̀jẹ̀ kò sí ìdájọ́ nǹkan oṣù ní ṣọ́ọ̀ṣì obìnrin tó ẹ̀sẹ̀ bímọ ó lè gbọ́ ọmọ wá ṣọ́ọ̀ṣì ó lè jẹ̀jẹ̀ sórí mímàrí wọn ṣọ́ọ̀ṣì gan torí pẹ́lẹ́ ẹ̀gbẹ́ náà church tẹ́lẹ̀ ẹ̀pa náà náà o kó ní kálukú kó wá mú o èyí tó burú jù bá lọ́fẹ̀ kan tẹ̀lẹ̀ sọ́ọ̀sì so mọ́sálásí nílé ọ̀wọ̀ ilé ìmọ́tótó ilé tó ní ìdájọ́ ṣé ẹ rí nínú ṣẹ̀ríà ṣẹ̀ríà rí sí wípé ikímọ̀ tó ń bẹ́ ń bi kóbìnrin tó ń ṣe nǹkan oṣù ọmọ gbáwẹ̀ torí nǹkan méjì tó lágbára ni ọlọ́run bá kúlù húwà àbà fàáfázìlú ní sáà kìlìmọ̀ṣì ọlọ́ni wà níbi sallallahu alaihi wasallam wọ́n wà bí ọ nípa nǹkan oṣù obìnrin sọ fún wọn pé àbà àwọn àbá àti sọ́nà méjì sọ fún wọn pé nǹkan oṣù ìlera ni fóbìnrin ilé ẹ̀fẹ̀ máa gbọ́ menstrual pain pàápàá fáwọn ọmọ obìnrin tí wọ́n bá jẹ́ pé wọn ì lọ ilé ọkọ ara ọmọ ni ẹlòmíì lásìkò tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ bí ṣe ń lọ́nú ni ọ máa pariwo torí pọ́lọ̀ ń gẹ́sọ pé kú ìhùwà àzà ìnira ni ẹ̀jẹ̀ ń jáde yẹn yóò ní obìnrin lára toró mọ̀ pé nǹkan kan ń jáde lára òun ìtumọ̀ kejì ni pé kú lára ẹ̀ mọ̀ pé gbin ni torí wípé ẹ̀jẹ̀ dámùn àtúwàdùn yóò rọ kan ni tọ́já sí wípé ó máa ń fẹ́ a sì dámà ẹ̀jẹ̀ ire làwúrọ́ ìhà tó ń kẹ̀rí ìhà ó ní òórùn tọ́já sí wípé èyàn òfin bara nífẹ̀ẹ́ òórùn yẹn níṣẹ̀rí àṣẹ yọ̀ǹda fóbi tó bá ń se nǹkan oṣù pé kọ́ máa wà nímọ̀ tó tó kọ́ máa dí gbogbo ayé ti àmọ̀ pé ó ti ọ̀gbọ̀n ilé àwa tá ti ń bàlágà ẹ̀kọ́ ìmọ̀tótó agbọ́dọ̀ kọ́ wọn kọ́ máa já sí pé torí pọ́ máa ń ṣe nǹkan oṣù lé tí wọ́n máa wá tẹ̀lé káàkiri làwọn ọmọ sùkúù wọn ó fi àmọ̀ bẹ̀rẹ̀ olóòórùn tó bá ti dàsìkò kí ló kọ rẹ̀ bí nǹkan ṣe máa ń ṣe náà nù ṣẹ̀rí àyọ̀ǹda fóbìnrin pé lásìkò yẹn ó lè lo pẹ̀fúùmù àràmù ní fóbìnrin gbogbo àwọn tá a bá máa ń lo pẹ̀fúùmù jáde ká mọ̀ ṣe mọ́lá tó nìkan dá obìnrin yìí máa ń lo pàfúùmù tá a fọkọ́ jáde lọ gbogbo obìnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ àwọn mẹ̀lẹ́kọ́ ọmọ ṣépè fún un wọ́n sì mọ̀ ló ń jìnà ni ṣùgbọ́n tóbìnrin bá ń ṣe nǹkan oṣù ó lè fi pẹ̀fúùmù síbi aṣọ tí ó fi sójú ara rẹ̀ nìkan kìí ṣe kán ní kó fi pàfúùmù sí ìjáàbù rẹ̀ o aṣọ páàdì tó fẹ́ lò sójú ara láti lè neutralize odor òórùn ogun tó lè máa bẹ́jẹ̀ yẹn jáde nìkan ṣẹ̀rí àyọ̀ǹda rẹ̀ fún nítorí ẹ̀jẹ̀ yẹn tó lóòórùn tí ọ̀dà bá a bá wà wò ní ìsìn ọlọ́run fúnra ti pe ẹ̀jẹ̀ nǹkan oṣù ní nǹkan méjì báwọn ìlera àti kíni o ẹ̀gbin ìnira àbẹ̀wò ààrẹ àwọn àáfàá ní kímàkejì tó wà ń bẹ̀ tá a bá ti gbà pé ìnira ni ẹ̀jẹ̀ nǹkan oṣù obìnrin tó bá gbààwẹ̀ ara ó ní pẹ̀lú tí ń jáde lára ẹ̀ ó lè fakóbìnrin ní ọ̀dá kú kí láà tó ó ń fi nǹkan oṣù lọ́wọ́ ni ó tún gbààwẹ̀ obìnrin ní ilé mọ́dà kú ẹ̀kẹ̀rí tí ọmọ tí ẹ pé tẹ́ǹtì yìí ọmọ ń lo òkè yọ́ dàgbà jẹ́ pé tẹ́ǹtì àjà twenty five náà lọ ṣe kí ni o náà lọ gbé sí ìnira kan bẹ fún akówá ní ọmọ jẹun atúfìnira ní èkó àṣẹ nítorí wípé ẹ̀sìn ìsìláàmù dínú yusrin ẹ̀sìn rọrùn ni gbogbo tí wọ́n bá rò kó lé ní ìsìláàmù kò lé ìwọ ní ìmọ̀nì rẹ lẹ kóbìnrin ó lo ìjáàbù wà láìkò lé kóbìnrin ó bojú ẹ̀ wà láìkò lé sóòfì obìnrin tó bojú eléégún eléégún yóò wọ aṣọ òórùn aṣọ ẹ̀kú aṣọ tọ́já sí kó nípa orí òmù ìyàwó tó máa jẹ́ ọ́jẹ tẹ̀mí wọ́n tó sangi yóò lọ jẹ tẹ̀mí ọ́jẹ tẹ̀mí yóò sì jẹ tẹ̀mí lóòótọ́ túbá gbogbo tọ́lọ́ ní Islam wà lọ́bádé àfẹ́símọ́nì lẹ náà wà ìrọ̀rùn lọ́bádé Ọlọ́run ti pé táwọn kan tá a bá ní pàápàá tó bá jẹ́ àsìkò tí ìtì tó máa wà tó òru máa wà àwọn ìlú kan ní north eastern part of Nigeria àwọn ìlú bíi Maiduguri bíi Yobe ibùn bíi àwọn Bauchi àtàwọn kan ní north west bíi àwọn eré ajọ́ọ̀sì Kano téèyàn bá débẹ̀ téèyàn bá gba ààwẹ̀ nínú ẹ̀rùn ibùn ọwà òkè ọkọ̀ iyán èso bí o kó tó dìrọ̀lẹ́ ayé òtítù ẹ̀ Yobe Damaturu lèmi ti fà á ààwẹ̀ tí mo kọ́ gbà ń bẹ̀ tí ọwọ́ tàbí fà mo fi sínú wọ́n èso ọ̀yàn sórí fún yẹn tí n bá sì ta aṣọ ní àsìkò ẹ̀wọ̀n wọn ìṣẹ́jú mẹ́ta pẹ́ aṣọ ti jẹun kìí ṣe exaggeration yẹn bá ti bá àwọn àárín yẹn tọ́ ọ bá sì fomi wẹ́ẹ̀tì aṣọ o fomi wẹ́ẹ̀tì aṣọ kò ní pẹ́ ti ìgbẹ́mọ́ ọ̀la tọ́ ọ bá sì fẹ̀ẹ́ sọ lálẹ́ yóò nídìí kọ́ ọkọ̀ dá nílẹ̀ lẹ̀ kó o tó wá fomi wọ́n bẹ́ẹ̀gì kódà a ti ọjọ́ pé afẹ́ ìbẹ̀wò ṣe yí àtọ̀jẹ́ pé jojúmọ́ ó ti dọ̀rọ̀ ẹ̀yàn ọmọ òsì ládùúgbò èèyàn o sí pé ibo lọmọ òsì kú lónìí àkẹ́sí ìmọ̀ ìjọba àwọn náà kéré ìjọba nàìjíríà ọ àfẹ́ẹ̀tì àwọn ìjọba tiwọn náà táwọn náà kọ̀ rọ̀bù gbogbo àwọn kan máa fáwọn ọmọ wọn ti kówó yẹn jẹ sinisi ẹ̀rọ ní ẹmọ gbàwẹ̀ yìí sùkò ìgbò tó san náà kọjá pé tó àwọn èèyàn obìnrin kan tó wá ń ṣe nǹkan oṣù ó ṣe déédéé àsìkò ooru ooru inú kan ṣe kíni o ó ti wà fún tẹ́lẹ̀ ó tó pàdé ooru kíni ooru tìta ó tó pàdé àìjẹun òkú èèyàn ọ̀pọ̀ lọ sí jù ẹ wọ ọlọ́run ọlọ́run wa ní tó bá rí bẹ́ẹ̀ ìwọ obìnrin tó bá ń ṣe nǹkan oṣù ara àmú ni fún wọ mọ́wùlẹ̀ gbà wẹ̀ rárá jẹ́mọ̀ mọ́tò kẹ́yìn ti clear bí ó clear bóò ni ó ti wá san kò sí wàhálà kankan àwọn àáfàá fi àlẹ́ ha ìrù obìnrin tó ń ṣe nǹkan oṣù wọ́n ti wé àlìmọ̀ríj wọ́n ti wé aláàárẹ̀ ẹni tára rẹ̀ ń yá tọ́já sí pé mẹ́rọ̀dún yúríjá bùrùkù àìsàn táàrán kan pé yọ́ làlàáfíà bí ẹni tínú kẹrùn bí ẹni tó rí ń fọ́ ìwọ̀nba àsìkò torí bá fi ń fọ́ sínú òun ni òfin ní ṣe kí ni o ni òfin ní gbààwẹ̀ tó bá di pórí ọ̀fọ́ ọmọ yóò tún ṣe kí ni yọ́ mọ̀ gbààwẹ̀ lọ kí ní fọ́ òun ní ìsìn ẹ̀jẹ̀ nǹkan oṣù ní fọ́ kí ní rún ẹ̀jẹ̀ nǹkan oṣù tó bá ti lọ yọ ọmọ ìgbà rẹ̀ iye tó bá wá já yẹn yọ wà á san tó ti yàbí òye fa ìdà tó ń ní àjámìnà òkà yọ san àwẹ̀ yẹn padà lẹ́yìn ìgbà tí Ramadan tó bá ti lọ ọjọ́ mẹ́ta ni òfin gbà rẹ̀ yọ san padà ọjọ́ márùn-ún ni yọ san padà ọjọ́ méje ni jù bẹ́ẹ̀ lọ ni yóò san padà ìyẹn jẹ́ nínú tí gbogbo àwọn obìnrin ayé tá a gbọ́dọ̀ gbọ̀yé ṣùgbọ́n àwọn mọ̀sáìlù kan tó jọmọ́rọ̀ nǹkan oṣù lábára àwẹ̀ a lè yanjú gbogbo ẹ̀ torí ibi tá à ń lọ pọ̀ ìní ọ̀dẹ̀ ara máa sọ àwọn kéékèèké táwọn àpá tí wọ́n sọ tó dẹ̀ kàn wá púpọ̀ obìnrin mùsùlùmí kan ọ ń gbá àwẹ̀ bọ́ látàárọ̀ wàrọ́ à ṣàìbọ́ á kọ́bùlà gbòrò bìṣà ọ bá rí nǹkan oṣù rẹ̀ síwájú kórùn tó wọ̀ ẹja lórí níbi after six sẹ́yìn fẹ́ẹ̀ tó jù ní ọjọ́ wà láì ọjọ́ kú forty minutes wà láì kí n sì mọ́lù ààrẹ ẹjọ́ náà bàjẹ́ ààrẹ ẹjọ́ náà ṣe kí ni ó bàjẹ́ yóò kà má rọ ọjọ́ tí ó ṣe kí o tí ó san padà obìnrin kan ó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tẹ́lẹ̀ ọ̀sán ló wá mọ́ra sí pẹ̀láwọn àdájọ́ tẹ́ ti mọ ó ti mọ bóun ṣe máa ń mọ́ra ọ wá mọ́ra sọ̀sán àwọn àfáà ní yóò kẹ̀mùrú ọ̀rọ̀ méjì máa sọ àwọn kan ló lè máa jẹun lọ tó rùn òfin wọn wọ́n nítorí pé ọjọ́ yẹn gẹ́gẹ́ bí àwọn ọjọ́ tí ò sí rọ́mọ̀bọ́ náà fún ni wọ́n ló lè jẹun tí èdè máa ń kọ́ máa jẹun ẹni tó sọ́kọ sẹ́mú ni yọ́ padà san nǹkan rẹ̀ padà àwọn kan náà àwọn àfáàní rárá ọ gbọ́dọ̀ tán oṣù rọ̀mọ̀dọ́nà ni wọ́n ní yóò kẹ̀rùn oró ni ibi tó jẹun dé yẹn sára rẹ̀ ti mọ́ ṣùgbọ́n sáà bá wá ní kò ní jẹun ṣé yóò wá san àwọn ẹjọ́ yẹn padà bí ò ní san tẹ̀wọ̀n bó ti kẹ́nu dúró kọ̀ọ̀lá ní àyíndà lè wùlámà ọ̀rọ̀ méjì ní ìrìnà sọ́ni àwọn kan nígbò ti kẹ́nu ró kò ní san àwọn kan ní yóò san ìgbìnà ìgbìnà yóò san padà torí kọ́ gbà àwẹ̀ ẹjọ́ yẹn kọjọ́ ta ni yọ padà san àwẹ̀ yẹn eléyìí wọn ìdájọ́ míì tó rọ̀ mọ́ nǹkan oṣù obìnrin àwọn ètí ìbéèrè bá tún padà gbé wá àmọ́ dáhùn rẹ̀ ẹjẹ́ àpò lórí ayébọ̀ torí àsìkò ẹlẹ́kejì òun lobìnrin tó lóyún àtobìnrin tó ń tọ́mọ lọ àwọn àfáà kó àwọn méjèèjì pọ̀ torí ìdájọ́ wọn súnmọ́ra tàbí ká ní nǹkan kan náà ìdájọ́ wọn àwọn àáfàá pín obìnrin tó lóyún àbí tó ń tọ́ ọmọ lọ́wọ́ sọ́nà mẹ́ta wọ́n ló lè wá lọ́nà mẹ́ta ìtọ́fà ni wípé kóbìnrin náà ò lóyún wàhálà ni ìjọba kí la pè wàhálà ńlá tó máa ń bẹ lọ́n púpọ̀ fẹ́ rí ànábì sallallahu alaihi wasallam ó máa ń tó sọ nígbà tó ń sọ fáwọn ọmọ àwọn èèyàn tó di pé ta ni kí n ṣe dáadáa sí ó ní ummak ìyá rẹ ní fẹ́ ta ni kí n ṣe dáadáa sí ìyá rẹ ìyá mi ta ó ní ìyá rẹ fẹ́ fún àbáàkà lẹ́yìn ìgbà náà bàbá rẹ̀ tọ́mọ bá ní eight million lọ́wọ́ ọba rẹ̀ six million ó fún bàbá two million kò lẹ́sẹ̀ lọ́dọ̀ èyí tí ọ̀dà ni kọ́ wá já ọlọ́gbọ́n ti tàwọn ọkùnrin níyà fẹ́gẹ́sì ní èsè ẹwọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó bá fẹ́ kọ́lé òun ní bíi ta ni wọ́n kọ́kọ́lé fún ìyá wọn lọ ta ni lọ ìyá rẹ̀ wà láìpẹ́ bá rí ọmọ hundred over ninety wọn ìyá wọn ni wọ́n kọ́lé lọ àfọmọ tó bá jọ máa lè òun náà jẹ́ yéésù ìyá àjà yéésù gidi ọmọ náà ti á lórí ibú naturally ọmọ gan máa ń mọ̀ pé ó ya kí n ṣe dáadáa sí ìyá mi ẹ̀sìn náà tún wá kóbìnrin ó lóyún ọba ń sọ nínú Kùránì pé obìnrin tó lóyún yẹn wa àláwáhání wàhálà lórí wàhálà ni ìfòòró lórí ìfòòró ni ọlọ́run gan mọ̀ bẹ́ẹ̀ kóbìnrin ó lóyún kò ní sí àwọn ibi iṣẹ́ rẹ̀ wọ́n kọ̀ mọ́ pẹ̀lú káwọn aládùúgbò ìpinnu ó lè bọ̀ ní ìpínlẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún láàrin àkọ́bá àti ìrọ̀lẹ̀ ó ti dì yóò tún bá gbolo òbí lọ síbi iṣẹ́ àwọn aládùúgbò wọn náà mọ̀ wípé ń tu tọ́kì ní ọmọ bìkì bẹ́ẹ̀ ni ọmọ gbọ́dọ̀ ti rẹ̀ ó ara rẹ̀ òtún yá ó ní àdúrà àgbà ní ṣe rírẹ̀ tọ́rẹ̀ alhamdulillah rírẹ̀ kò ní ìtumọ̀ ni wàhálà ni kóbìnrin ọkọ lóyún díẹ̀ nínú obìnrin ni wàhálà oyún òkè ń mú púpọ̀ irú àwọn díẹ̀ yẹn náà sọ̀rọ̀ ó mú wọn ṣùgbọ́n kò ṣe kí o òtò táwọn yòókù tóbìnrin bá kọ́ lóyún ọmọ pé nǹkan kan ṣe kí ni ó dára òun tó bá wá dosù mẹ́rin tí wọ́n fẹ̀mí sí oyún yẹn lára gẹ́gẹ́ bí àdíìsì Abdullahi ibn Mas'ud rọ̀bí aláàánì oṣù mẹ́rin náà máa ń fi ẹ̀mí sọmọ láti oṣù mẹ́rin obìnrin ọmọ pé nǹkan dé mọ̀ ìfẹ́ ṣe pẹ̀lú ìnira oyún ṣẹ̀rí àyọ̀ǹda fóbìnrin tó bá lóyún ó lè mọ́ bá rẹ̀ jẹ́mọ́ ẹ̀jẹ̀ ẹja gbọ́ mi yóò ẹ̀rì pé mi sọ pé àràmù ní kọ́ bá rẹ̀ bí tẹ́ tó ṣe nǹkan oṣù ó lè mọ́ bá rẹ̀ ó sì lè gbà rẹ̀ ìdájọ́ méjì ń tiẹ̀ èmi mọ obìnrin kọjá sípò lóyún ó sì gbà rẹ̀ páàtì páàtì ramadan lọ́dún náà kọjẹ́ yọ báyìí ẹ̀yìn rọ̀mọdán kọ̀ọ̀pọ̀ sẹ́ẹ̀mẹ́jì lẹ́yìn torí pé ẹlòmíì náà ọ̀lẹ́ ni ìjọ ọlọ́mùgbọ̀ náà tí máa ń gbààwẹ̀ ẹ lé wọn ọ̀lẹ́ wèrè ni ọ̀lẹ ẹ̀yà dídú àwọ̀ ọ̀fẹ́ kan máa ó sì ń lò jáàbù àáfà kan ti wà bá wa rí ẹlẹ́yà ni wà lẹ́yìn pọ́blẹ́mù jẹ́ fún àwọn ọmọ ibùn kó tóbi tẹ́lọ̀ mọ̀ dọ́ǹdọ́ ọ̀rọ̀ yẹn àwẹ̀ fású àtàwẹ̀ aṣúra ẹ má jẹ́ ọjọ́ pàrọ̀ ọ̀rọ̀ yẹn nìkan àwọn ọmọ tí wọ́n máa gbà àwẹ̀ súnà ẹ tírẹ́nì àwọn ọmọ yín máa gbà tọ́lá àwọn ọmọ obìnrin tó fèé bàlágà tẹ́ ẹ̀ bá tírẹ́nì àwọn ọmọ yín ẹ rojọ́ wájú ọmọ ọkùnrin bàlágà àwọn ọmọ obìnrin a ebe presently àwọn méjì ẹ̀sán àti ìbòtù ní wa ṣáájú náà fẹ́bọ̀ ọ̀fọ̀lá àti ọmọ èyí àwọn ọmọ náà ṣe ipò láàrin àwọn ọmọ ọdún méjì làwọn ẹ ọmọ ẹlà tó bá sì jọ̀sán ọlọ ẹ̀yìn òbí náà jìyà lọ́dọ̀ lórí ẹ̀ tó bá yé ẹ̀jẹ̀ fẹ́ ọmọ ẹlà láàánú ọmọ ọmọ rẹ ti pọ́mọ ọdún mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá òjò èsè máa gbàgbàdà ilà àgbàdà làásàrì ọpọmọ ọdún mẹsàn án mẹ́wàá ti máa gbàwẹ̀ twenty five irú ọmọ ọ balaga lẹ́ntàwẹ̀ ti mọ́lá ọmọ wa wà ní pọ́blẹ́mù wa gbá àwẹ̀ lọ já ń kọ̀rọ̀ gbẹ̀gbẹ̀rẹ̀ kí mi àwẹ̀ ṣùgbọ́n àwẹ̀ jẹ́ pọ́blẹ́mù ọmọ ṣùgbọ́n táwa bá wá dáwẹ̀ látara ta abudan àti ìṣẹ̀lọ àwọn oníláàdá fẹ́ rí gbogbo àwọn nǹkan tá à ń ṣàlàyé yìí tó ti kan mọ́ọ̀yàn kó tó wọlé ọkọ èèyàn lè rẹ̀ pẹ̀lú oyún ṣùgbọ́n yàtọ̀ ni pé kọ̀ǹdíṣọ́ oyún máa ń ti mọ obìnrin tó bẹ̀rù rẹ̀ lọ obìnrin míì oyún míì lè gbòó ọlọ́run gan rí pé kí n bá gbà rẹ̀ ìnira ni alákọ̀ọ́kọ́ tí mo tíra ìgbà tí ìdágo méjìlá mo ti fẹ́ mọ ṣubú mọ́ wulẹ̀ ṣubú torí ọlọ́run ìdí olóòkè yẹn lọ́rùn mọ́ gbà rẹ̀. èèyàn sì lè lóyún mi pé wàhálà oyún ilé ìrọ̀rùn ló ṣe kí ni o ló bá dé téèyàn gba gbogbo àwẹ̀ tán ṣùgbọ́n gbogbo ọ̀sẹ̀mí ayé ẹ̀ kò gbà àwẹ̀ rí inú oyún tẹ́bà àwọn àfáà ní tíṣẹ̀rí àti yọ̀ǹda fóbìnrin tó lóyún pé kó bá wẹ̀ òun ni pé wàhánán aláwàhánì ìnira ni ọlọ́run sì fẹ́ kọjá sí wípé ìnira láàfin máa tẹ̀sìn torí pẹ́sìn yusoro ìnà dínà yusoro ẹ̀sìn Islam ẹ̀sìn tí ò múnira dání ni àfáà nírú obìnrin tó wá lóyún yìí ẹ jẹ́ wọn sọ́nà mẹ́ta alákọ̀ọ́kọ́ ó nínú àwọn obìnrin tó lóyún tọ́já sí pé tí òjò gbáwẹ̀ òun náà ní kí ni o alàkáófù alànàfìhà ẹ̀rù ara rẹ̀ gẹ́gẹ́ lọ́mbà wà láì tí ń bá gbáwẹ̀ mo ní dákú tí ń bá gbáwẹ̀ mo ní máa ṣubú tí ń bá gbáwẹ̀ kódà mo lè kú kèé fọmọ tó wà nú ẹ̀ ara ti ẹ̀ gẹ́gẹ́ bọ́yọ̀ òun gẹ́gẹ́ tẹ́lẹ̀ ara rẹ̀ ọ̀yà tó fi lóyún bọ́yọ̀ wà on medication gẹ́gẹ́ tí wọ́n ní wọ́n máa lo kan ọ́sà lóyún mọ́ ẹ̀rú ń bà pé ah, wàhálà ìdí bá gbàwẹ̀ èmi gangan kì í oyún báyìí èmi tí mo lóyún gangan wàhálà ní fún mi ìkan nìyẹn ìmí ó lè jẹ́ àlàkáwùfù aláwàlàbíà ọ ń bẹ̀rù lórí kí ni ò jẹ̀nín ọlẹ̀ fúẹ́tọ̀ sí ń bẹ ní inú ara rẹ̀ yẹn gan microphone yìí ti ní problem o ẹ̀rú ń barú obìnrin yẹn pẹ̀lú wípé ọmọ tí ń bẹ nínú okùn òun gangan ọlẹ yẹn tí ń bẹ nínú okùn òun tóun bá ń bá àwẹ̀ ó lè má develop ilé sí pé olóyún náà á rí pé condition wọn yàtọ̀ oyún oṣù kan oya sí oṣù mẹ́ta oṣù mẹ́ta ó sí oṣù mẹ́rin mẹ́rin ó sí oṣù mẹ́jọ tọ́jọ́ pásìkò tí o ó ti ń súnmọ́ àǹfààní nígbà míì obìnrin gan lè jẹ́ pé kèé sepa rẹ̀ gan ni but oyún yẹn gan ni o problem tí n bá gbàwẹ̀ lásìkò yìí nìsín ni ọmọ nídìí kọ́mọ rí nǹkan jẹ nítòbìnrin bá sì jẹ náà lọ́mọ náà ṣe o ni ó fi máa develop irú ọmọ yẹn wá rè tóbìnrin yẹn bá gbàwẹ̀ kọ́mọ àjẹ́ pé ńgbà tí ọba padà wà á ọmọ abirùn àbọ̀mọ tọ́já sí wípé ọ̀wà ní dá ọmọ tí wọ́n ti á rí pé à ń gbà ẹ́ rí gan obìnrin míì tó bá lóyún kò róúnjẹ jẹ bọ́yọ̀ ọkọ rẹ̀ sàbànà ni ó ti ranjú wèrè lọ lẹ́yìn kó fóbìnrin lóyún tiẹ̀ kò sí jù bá ń lọ tóbìnrin bá ti lè lóyún ọmọ nǹkan míì mọ́ bóò lóbi kí lóbìnrin jẹ ni ó ṣe bímọ bóò ó ṣe ṣe di wàhálà obìnrin irú obìnrin yẹn kò rí ìtọ́jú ibùn kọ́ mọ̀ jẹ̀rọ ọmọ bọ́ǹgàn obìnrin míì àìrí ìtọ́jú tó bá bímọ ó sì rí lára ọmọ pé ah, ọmọ yìí ìyá rẹ̀ oyún ẹ wo ọmọ ṣe rí àwọn dọ́tò tó wá níbi àwọn ọmọ yìí àwọn ẹ̀sẹ̀ fún ní abẹ́rẹ́ kan tó fi lè ṣe kan àwọn òfin kan kó lè ṣe kan torí pé gbogbo ń tọ́yẹ àwọn èròjà sára tọ́yẹ kó ti gbà látọ̀dọ̀ ya rẹ̀ ò ṣe o gaari àtàgbọmọ àtàgbọn níyà máa ṣe o ní oyún tó gaari yóò gaari án a naira ẹjọ́ tòdọ̀ ọlọ́run ọmọ tí ìyá rẹ̀ gò rí nǹkan gidi jẹ́ oyún bó lẹ́sẹ̀ ẹ̀sẹ̀ ti kọ́mọ orí ìyẹn lọ́fà tó sí pé obìnrin míì tí já wípé ó oúnjẹ gidi jẹ ó lè kó bá àlùjẹ̀nì ọlẹ̀ tí ń ọmọ tí ń bẹ nínú ọmọ yẹn ó lè problem kọ́mọ̀ wàá di wípé o fẹ́ rí nǹkan o àwẹ̀ ọlọ́run ló ṣe ló kó bọ́ ọmọ mi báyìí o fẹ́ o tí o ẹ̀wọ̀n fún mi o ọlọ́run àfẹ́ẹ̀tì rẹ ó ti yọ̀ǹda fún ọ pé o lè ṣe kí ni o o lè má gbààwẹ̀ ẹlẹ́kẹta nínú ẹ̀ ni pé alẹ́kẹ́ọ́fù àlànàfìhà wàjẹ̀ ní ìnìhà obìnrin yẹn lè já sí pé ó ń bẹ̀rù fọmọ tó wà nù ẹ̀ ó tún ń bẹ̀rù fókè ní o ẹ̀mí ara rẹ̀ náà fẹ́ẹ̀ kó dọ́nà mélòó bá ní ìsìn ọdọ́nà mẹ́ta ó lè jẹ́ pọ́ ọmọ nìkan ó lè jẹ́ pé ìyá nìkan ó sì lè já sí pé méjèèjì ìtọ́jẹ́ káwọn àfọ òpin báyìí ni pé ìdájọ́ tí wọ́n mú wá ó yàtọ̀ síra wọn ṣùgbọ́n èyí tó rinlẹ̀ jù làwọn ò mọ̀ wá torí pé kò sásìkò káwọn ẹni wọ́n sọ báyìí wọ́n sọ báyìí wọ́n sọ báyìí tá a bá kẹsọ á sọ briefly ni. ó ń bẹ nínú àwọn àfáà tí wọ́n ní obìnrin tó bá já sí wípé ẹ̀mí ara rẹ̀ gangan ló ń bẹ̀rù kìí ṣe ọmọ wọ́n ní tí ó ṣe náà ni pé ààwẹ̀ tó bá já ní àsìkò tó lóyún wọ́n ní yóò san padà alùpọ̀dọ̀ mọ́kọ́ bẹ́ẹ̀ sọ àwọn ọ̀rọ̀ táwọn àáfàá sọ ni ò máa ń tó nílẹ̀ o èyí tó lálàáfíà jù táwa lè sá síbẹ̀ tó jẹ́ pé insha allah ọlọ́run ọba àlékè ọlọ́gbà lẹ́sìn lọ́wọ́ wa àwọn wọ́n ní pé obì tó wá já sí pé ẹ̀mí ara rẹ̀ gangan ni òjò ọgbà àwẹ̀ nítorí oyún tó ní wọ́n nírú obìnrin yìí wọ́n ní tí yóò ṣe òun náà ni pé nígbà tí rọ́mọ̀bọ́n bá lọ iye ìjọ́ tí ò fi gbà àwẹ̀ tó lóyún yọọ san padà jẹ́mọ̀ mo rò pé sọ yà bí òye tó bá já wípé ọ ń bẹ̀rù lórí ọmọ ni bí bá ti ma láà ṣùgbọ́n oyún eléyìí bóyá àwọn oyún tó ti ní ṣáájú bóyá bí ti máa súnmọ́ mẹ́fà méje ó sì máa ń ṣùgbọ́n eléyìí ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ oyún ni ń rò pé jẹun kọ́ ọmọ fún tiẹ̀ jù bẹ́ẹ̀ làwọn ní pé onídìí ọmọ ọmọ ẹ̀jẹun lásìkò yìí o tó bá pé ọmọ òun ni àwọn àáfàá nírú obìnrin yìí ohun tí yóò ṣe òun ni pé wọ́n wá ti wàhálà alẹ̀ fún wàhálà tó lágbára wà ń bẹ̀ wọ́n nírú obìnrin san yẹn padà fún lóúnjẹ kọ̀ọ̀kan ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ tó fẹsẹ̀ rìn mọ́kẹ́ ń sọ táwọn àáfàá ṣùgbọ́n ìtòrò ilẹ̀ jùmọ̀ padà sọ inshallah ṣé eré lè bí ìgbà tá a fẹ́ pa obìnrin sóhun lọ dáràn ní rẹ̀ èèyàn lóyún ọ́n fáyà lórí ọmọ ẹ̀fẹ́ ni kó lóyún kó bímọ ṣùgbọ́n àwọn àfáà tó sọ bẹ́ẹ̀ náà ṣé rí gbogbo àwọn àfáà tó sàlàyé ẹ̀sìn olùbẹ̀rù ọlọ́run wọ́n fi sí wọn wọ́n fi ọbẹ̀ nígbàtà lóbìnrin lóyún torí ọmọ rẹ̀ ni wọ́n ni yóò san padà gẹ́gẹ́ bí obìnrin lé ẹni tọ́já láàárẹ̀ yóò lè rẹ̀ padà nígbàtà rẹ̀ bá wọ́n ní ṣùgbọ́n torí pásìkò tó yẹ àwẹ̀ yẹn àwẹ̀ yóò wà máa fún èèyàn kọ̀ọ̀kan ló ń jẹ ìnira lélẹ̀ padà yóò tọ̀ máa ni èèyàn kan ló ń jẹ ọ̀dà ẹja ọ ń páyà lórí àtàrà rẹ̀ àtọmọ wọ́n nírú àárín ọ̀dọ́ òǹfakọ̀ yọ kẹsàn ààwẹ̀ padà ní iye tí ọba ti gba ààwẹ̀ eléyìí jẹ́ nínú ọ̀rọ̀ táwọn àfáà sọ ẹwájú àwọ̀ ìkórinlẹ̀ jù àti bó làwọn obìnrin ó ti máa ọ ń páyà ara rẹ̀ ọ ń páyà ọmọ àbọ̀ ń páyà lórí ẹ̀mí ara rẹ̀ gan àfọmọ́ ọ̀rọ̀ méjì ni màá sọmaráìtì gbogbo ọ̀rọ̀ àwọn àpáàtì màá dẹ̀ fún láwọn àlàyé tá a gbọ́yé nínú àwọn tíra wọn àtàwọn ẹ̀rí wọn tí wọ́n lò ní àkọ́kọ́ obìnrin tó bá já sí fún lóyún ó lè gba ààwẹ̀ ó lè gba àwọn ọjọ́ kan ó lè gba àwọn ọjọ́ kan kírú obìnrin yẹn gbìyànjú iye tó bá lè gbà nínú ààwẹ̀ ọgbà èyí ni ó fi hàn gangan bẹ̀rù ọlọ́run torí gbogbo àwọn ìdájọ́ táwọn àfáà àmúwá yìí èyí tó bá já sí pé fídíyà ni fídíyà tutọ̀ ánì mìsíkì ládàá fídíyà wà lóòótọ́ ṣùgbọ́n iṣẹ́ gangan ṣe lára fídíyà ò lè ṣe tẹ́ẹ̀rí ká gbáwẹ̀ àsọ́ọ̀mù ní wàhánà àdìgbìgbì ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ti kúrú sí èmi ọlọ́run ni mo ní ààwẹ̀ ládá tí ń bẹ̀ ń bẹ̀ wà láìkọ̀ tẹ́ńtọ́mà àfà àtọ́jọ́ pé ládá rẹ̀ seventy million ó lè jẹ́ ọ̀kántébù lọ́dọ̀ ọlọ́run à ń sọ gbogbo eléyìí ìbọ́jẹ́ kí n fẹ́ kíyà rẹ̀ ni pé obìnrin mi ọ̀rọ̀ ti ẹ̀gbọ́n òye mú ààrẹ tí mo jẹ sọ́nà ti lọ bí mẹ́ẹ̀ẹ́dógún báyìí ó ti lọ bí méje báyìí solution á sọ láìpẹ́ yìí insha allah obìnrin tó bá jásí wípé kèé ṣe tọ̀lẹ àwọn ọjọ́ kan kò lè gbà àwẹ̀ nítorí pó lóyún ni àwọn àfáà lè tó nílẹ̀ jù kó gbìyànjú àti gba ààwẹ̀ lẹ́yìn ìgbà tí rọmọdún bá lọ kó gbà lẹ́yìn ìgbà tí kíní o tí rọmọdún bá lọ láì ṣe fídíà láì fẹ́ni kankan ló ń jẹ tọ́lọ́ ń bá wá ní kélé yìí ò rọrùn fún ó gbìyànjú ẹ̀ lẹ́yìn ìgbà tí rọmọdún lọ ó sì rí gbogbo pàápàá àbí twenty nine yẹn sẹ́yìn tó kó ní wàhálà kankan máa wájú ọlọ́run dẹ́gbẹ̀sì kọ́ ní kọ́ gbà tẹ̀lé ra wọn ẹmọ́ ṣe ní tóòkì o wọn ní kọjá pé ọjà àwẹ̀ 15 kọ́ wá gba 15 lera wọn inú rọmọdán nìkan láti lè gbà lera wọn tó bá jẹ́yìn rọmọdán o lè gba méjì lọ́fẹ́ yìí kó o tó sinmi kó o tó gba méjì kó o tó gba méjì tó fà á ti gbà tán èyí ò ní tó lóore jù kò bí torí pọ́lọ́ ni wà á ń tẹ̀ fún kọ́ ìrù látẹ̀ kẹ́ẹ̀gbà àwẹ̀ gan ló lóore fún yín kèé ṣe kẹ́kẹ́ option pẹ́ lè fún àwọn olùsí ló ń jẹ́ awon torí àwọn kan tọ́já sí pé wà láì kèé ṣe lẹ kò rọrùn fún wọn kán olóyún sì ni wọ́n ẹni tó ń tọ́mọ lọ́wọ́ ni wọ́n kò rọrùn àfi táàbà pa wọ́n lókù ọmọ àjẹ́ kí wọ́n lọ bọ́ lọ́hùn lẹ́lẹ́sẹ̀ lẹ́ni tí ó jìyà tó ráàwẹ̀ wà níjọ́ jẹ́ pọ̀lọpọ̀ obìnrin ó jìyà anábìwa Muhammad sallallahu alaihi ó ní ìdá tóbìnrin bá ń kírun wákàtí mara àrùn ẹ̀ ó ń kí pé wà sọ́ọ́mọ́ àlẹ́bínàmọ̀dá kọ rọ̀mọ̀dán sallallahu alaihi wasallam wà ṣàhàrọ̀ à ó sì ń gba àwẹ̀ rọ̀mọ̀dán rẹ̀ tó ń pé wà á sì zọ́ fáríjà ha ó ń sọ wà á tọ́ ha ó ń tẹ̀ láti ọkọ rẹ̀ ẹ̀yin obìnrin ẹ̀dín nǹkan mẹ́rẹ̀ẹ̀rin ọmọ obìnrin tí ọ̀bà ní mẹ́rẹ̀ẹ̀rin kò ní wájú jẹ́ odidi thirty days máa fi dementation láyé òkè ó yẹ kí ènìrún ni ni ènìrún ni ni ènìrún ọ̀tàlújọ náà ọ̀làlújọ náà náà ọ̀làlújọ náà ọ̀làlújọ náà máa bẹ́ẹ̀ látàyé kèébáwẹ̀ ẹ sọ fún pé kọ́ làlújọ náà kèésọ́ abẹ́ rẹ̀ ọmọ ń ṣe zìnà ó ní kò lè ní tẹ́gbẹ́ ní obìnrin tọ́lọ́kọ tí ò ṣe kí ni o tí kò lè ní ní lóòótọ́ ẹgbẹ́ náà náà omi tí bá ń ṣe sìnà ẹtù yálà ọjọ́ lọ́mọge àbọ̀dé tó ti wọlé ọkọ lẹ́yìn ọkọ rẹ̀ àwọn míì tó ń rí òwò rẹ̀ ẹ̀sọ́ pé kò ní wà lùjẹ̀ náà bákan náà obìnrin tí èbá tẹ̀ láti ọkọ tó bá jẹ́ pọ́mọ tí èwọlé ọkọ ni kèé tẹ̀ láti bàbá rẹ̀ kò ní wà lùjẹ̀ náà àwọn nǹkan mẹ́rin yẹn ọ wà nínú àwọn tí ó dé yan ọgbà tàbí kéèkì àlùjẹ̀ náà èwo wà ń bẹ̀ rọmọbọ́n àǹfààní ru obìnrin tó já pé ó lóyún sínú yìí fẹ́ẹ̀rù ìdájọ́ tà ń sọ fún lóyún yìí kí n bá débi ẹni tí ń tọ́mọ lọ́wọ́ the same thing náà ní ọkọ̀ yàtọ̀ ìní rojọ́ mo ti wá débi ẹni tí ń tọ́mọ lọ́nṣẹ̀ ń kẹ̀ yìí mọ́ra wọn ni o obìnrin tó wá lóyún yìí ó gbìyànjú láàrin Ramadan 1438 sí 1439 ọdẹ ní gbogbo àwẹ̀ yẹn gbà fàlílà ìlàhàm kò ní wàhálà kankan wájú ọlọ́run ọ̀dẹ̀ níbi fídíyà kankan kò níbi kó ṣe kí ni o kó máa fẹ́ nìkan kan ló ń jẹ torí pé ìpìlẹ̀ náà ni kó bá wẹ̀ ó dẹ̀ ti gba ntọ́ lọ rán kí lábùrẹ̀ tó fara ní èyí onídàájọ́ alákọ̀ọ́kọ́ jama so clear bí o clear so clear èyí oní káwọ́ obìnrin ọmọ ìgbìyànjú ajẹ́ Ramadan kan last year bóyá torí pa menstruation bóyá torí pa lóyún sínú bóyá torí pa ntọ́mọ lọ́wọ́ láàrin Ramadan náà yẹn sí Ramadan mi ká gbìyànjú àti gbàyè tá a bá já. hadithi ń bẹ nínú sọ̀rọ̀ bukhari àti muslim àtàwọn tíra míì ìyá wa aisha máa ń jẹ rọmọdọ́ ọ̀nà sọ̀rọ̀ ó ní pé fàmọ́ aspa tí ò àwọn àfáà clarify rẹ̀ mi ò kì lágbára ìyá wa aisha ò kì ń sọ̀lẹ̀ ẹ̀ ń bá ti kàtọ̀ ìyá wa aisha ó bẹ̀rẹ̀ takọtakọ ó sì máa ń gbàwẹ̀ súnà ẹ̀ ń bá lọ ka ọ̀rọ̀ ìyá wa aisha odidi ìjọ kan tó gbàwẹ̀ tẹ̀ bá rántí tí wọ́n wá fi àwọn kankan tó sọ́dá kọ̀ fún ìyá wa aisha ẹran wà ń bẹ̀ ìyá wa aisha fi àgbògbò ẹran tán ọwọ́ ara fẹ́kù bí àwọn àtàmé egun lórí ṣètọ́rù ìyàwó iṣẹ́ òfin tí obìnrin ọ̀lẹ́ ṣùgbọ́n ó wà nínú àdíìsì tó lálàáfíà a máa jẹ ààrẹ sọ̀rùn láti à torí pé kọ̀ lágbára àti ṣán kìí ṣe pọ̀ lẹ yọ wà á san ní ṣàbán nígbà tí rọmọdún kò sùkan so káwa náà gbìyànjú èyí òun ni ká máa ṣe ká gbá ẹ̀wẹ̀ lólórí fún wa lọ́dọ̀ ọlọ́run ọ̀dà obìnrin kan ọjà ààrẹ sọ̀rùn láti à

kọ̀ọ̀rọ̀ ayé san rọ̀mọ̀dọ́nà láti àkọ́dọ̀ mi ṣe kí ni o gbàgbé pọ́ gbà padà ọlọ́run ti bọ̀ kí lọ́ ṣe sí di àtọ́n tọ̀ ìjọba kí mo ti kílẹ̀ rẹ̀ báwọn ó ń òòlù sí oúnjẹ mi mọ́tò dára ọ̀ràn yàn ní ìtiwọlé lọ yẹn mọ́ àkílẹ̀ rí wa èmi kí mo sọ bẹ́ẹ̀ ibùn lọ sọ bẹ́ẹ̀ ní àwọn tàbí àwọn àfáà tó sì ń tọ́sọ náà pọ̀ lágbàáyé alákọ̀ọ́kọ́ àfáà wa Ibn Abbas ọlọ́ọ̀bá wọn nígbà táwọn ń sàlàyé àyà kùránì nínú chapter 2 verse 184 tọ́lọ ni àlálẹ̀ yùtì fídíyà tó wọn lágbára àti gbààwẹ̀ ẹwọ tọ́lọ̀ ń sọ ọlọ́run sọ pé àwọn tí wọ́n jẹ́ pé ọ̀lẹ ni wọ́n wọ́n lágbára òṣùgbọ́n wọ́n lè kí ni o àwa tá ń gbà náà kìí ṣe náà àwa náà fi rí pé ebi mọ pàwà tí ọ̀bẹ̀ ìdàlà sáré ẹ̀rù tẹnu náà ó ti rọ kìí ṣe náà oúnjẹ ṣùgbọ́n afẹ́ sin afẹ́ náà ń ṣe ṣùgbọ́n àwọn èèyàn kan bẹ ọlọ́ọ̀nirú wọn kọ́mọ̀ wulẹ̀ gbààwẹ̀ torí wà ń tẹ̀sùn mọ́ kẹ́rìlà kẹ́ẹ̀gbààwẹ̀ káwọn gbààwẹ̀ kọ́mọ̀ gbààwẹ̀ lórí fún wọn kí ni tí wọ́n wàá ṣe àwọn náà ní lọ lọ́sùn fídíyà tó ń tọ̀ amúlẹ̀kì wọ́n wà fún olòṣì lóúnjẹ màá sàlàyé bó wọ́n ṣe fólòṣì lóúnjẹ ẹ̀kẹ́ máa bá ìdájọ́ lọ náà ibnu abbas nígbà tó wá ń tú àáyà yìí ó lè ṣẹ́ìkìl kẹbíir wàlmọ́r àtìl kẹbíirọ̀ wàhùmà yòtẹ̀kọ́nì síyà yòtẹ̀rọ́nì wáyòtẹ̀ìmánì kúlà yaomi mìskìnà jẹ́mọ́ ẹ̀jẹ̀ gbọ́ ibnu abasi ara àwọn sàbẹ ńlá sàbẹ pàtàkì àfọ onífẹ́ fìrì ńlá nínú àwọn ọmọ akíw anábìwá muhammad sallallahu alaihi wasallam ó láyà yẹn ó lọ́kọ́ bá àwọn arúgbó lọ́kùnrin àti lóbìnrin wí tí wọn ò lágbára àti gbà àwẹ̀ fẹ́ẹ̀ mọ̀ parúgbó kò tó lè dọmọge mọ́ tí ó fi ṣe máa lọ nìyẹn láfẹ́ ń sọ gbogbo àwọn èèyàn kan táfẹ́ máa pa àwọn arúgbó kan lè máa rówó olókùú gbà wọ́n ta ní kárúgbó tó máa gbà táwẹ̀ kan àwẹ̀ arúgbó arúgbó ní ìsìláàmù o àkọ́bí bílẹ́dì lómi ọbẹ̀ E ti lè darúgbó le láwẹ̀ ṣùgbọ́n kò ní lọ lọ́fẹ̀ẹ́ bọ́ yóò wọn àbáwọn ọmọ ẹ̀ tó bá darúgbó tó lówó lọ yóò máa ṣe fún rẹ̀ tí ó bá lówó lọ àwọn ọmọ rẹ̀ wọ́n máa bá a fún olùsí lóúnjẹ lọ́dọọdún fáwẹ̀ clear bí o clear Ibn Abbas ní irú ẹ̀ náà tó kó obìnrin tó ń fọmọ lọ́yàn lọ́wọ́ obìnrin tó ń tọ́ ọmọ lọ́wọ́ obìnrin tó lóyún ó tún kó wọn sínú ìdákọ́ fàtà àlá àwòlàdì nìmọ̀ tí wọ́n bá ń páyà lórí ọmọ wọn àtọ́rọ̀ tá àwọn méjèèjì ọjọ́ wà kí ni wà àpọ̀ àmàta wọ́n wà fólósì lóúnjẹ ta ló sọ tí mo sọ yìí afọwọ́ abbas ni imam abu gbà imam bukhari náà gbà wá àwọn àfọ wọn púpọ̀ nínú ó ti jẹ́ kó yé wa pé obìnrin tó bá jẹ́ obìnrin tí ń tọ́mọ lọ́wọ́ àti obìnrin tó jẹ́ olóyún pẹ̀lú májẹ̀mú pé ẹ má ṣe ni ó fi májẹ̀mú sí o torí ẹ̀rí tí náà àbáàsì lò ní tọ́lọ́ ń sọ wá àlálẹ̀ bí náà yùkì kú náà wọ́n lágbára rẹ̀ láyé tẹ̀tẹ̀ ọ̀hún wọ́n lágbára àti gbà kìí ṣe pé wọ́n sọ̀lẹ̀ tó bá rí bẹ́ẹ̀ wọ́n fò lóṣìlẹ̀ oúnjẹ àwọn àfáà tó wá ń sàlàyé lọ pé nínú ọ̀rọ̀ ní ìgan àdíìsì kan bẹ tí mọ́ọ̀mọ̀ Ahmad tí wọ́n gbà wá àti àfáà wa Abu Dáwúdà àti ìmáàmù Tírímìdì àti Nàsáyí àti Ibnu àwọn àfáà aládìísì ládìísì tọ́dá aládìísì yẹn wọ́n lànà bí wa Muhammad sọ wàdọ́ ó ní sẹ́ẹ̀rí àwọn obìnrin olóyún kan àtàwọn obìnrin tí wọ́n ń tọ́mọ lọ́wọ́ ọlọ́run gbé àwọn àwẹ̀ kan fò wọ́n rú kí ló jẹ́ àtúbà yìí wípé ìtumọ̀ ń tọ́lọ ń sọ ni wípé sánàbí sọ ni pé lásìkò tí wọ́n bá wà ní kọ́ndíṣàn yẹn wọ́n lè mú gbá àwẹ̀ tó bá wá já sí pé wọn ò lágbára àti sán wọ́n lè fi oúnjẹ sán pẹ̀lú pé kèé ṣe pọ́lẹ̀ wọ́n ti kó sínú wàhálà lẹ̀bí náà yùtí kú náà wú àwọn tó já sí pé tí wọ́n bá gbá àwẹ̀ ìnira ńlá ni fún wọn ó lè la sábà bí ikú wọn àbọ́mọ àbí ìnira míì àbá ìsàn míì àbí ìnáwó míì ọlọ́run ní pé tó bá rí bẹ́ẹ̀ kán fún olòṣì lóúnjẹ ìjàmọ̀ sí tá à ń sọ yé àbí òkè àbí òye ẹ wá jẹ́ àwò báyìí fẹ́ẹ̀tì ní pé Islam rọrùn kéde ẹ̀sẹ̀ fọ́bìnrin lọ dáràn fún rẹ̀ ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ yóò ṣe nǹkan oṣù yóò lóyún yóò bímọ yóò tọ́jú ọmọ ẹ̀jẹ̀ ní fásitì ọjàdé láre gbogbo tàbí ẹ̀sọ̀ ìwà láìnira ní fóbẹ̀rẹ̀ tó bá wá wípé ó gbìyànjú tiẹ̀ ọ̀wà ara àwọn àwẹ̀ yẹn gbà táwẹ̀ míì fi ń wọlé ìyọ́mọ̀ ló ń ẹ jẹ́ ká obìnrin ká wọlé ọkọ ọdún alákọ̀ọ́kọ́ oṣù lóyún ètò pọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin oyún alákọ̀ọ́kọ́ wọn torí pé rú nǹkan yẹn sára rẹ̀ láyé yàtọ̀ táwọn ọmọ tán ti olórí burúkú náà nù kí wọ́n ti dá sẹ́yìn wọ́n pọ̀ náà àwọn ọmọdé tán lò dáàbò wà láì tí wọ́n sẹ́yìn tí wọ́n sọ yé mi pọ̀ àfáà ní ti mẹ́wọ́ ọmọ tó bá fún páàkì àbọ̀ ọmọ kan tó bá fáìn ọmọ tó mọ yẹn ó ti ya wèrè gidi tọ́ọ̀bà fẹ́ yàwó wọ́n kálukú náà mójú táwọn ọmọ yín kéèyàn ó lè

kọjá sí pé fẹ́líọ̀ àfá àtẹ́lẹ̀ àlọ́mọ́ ti yàtọ̀ rí ọmọ tó yẹ kẹ́ ẹ mójútó ẹ mójútó ọmọ tó yẹ kẹ́ ẹ kọ́ lẹ́kọ̀ọ́ ẹ kọ́ lẹ́kọ̀ọ́ ẹ tó fẹ́ kọ́mọ yín lọ kọ́ṣẹ́ ẹ lọ fi ọdọ̀ àbúra ẹ lọ fi ọdọ̀ àfẹ́wó ẹ lọ fi ọdọ̀ àfẹ́yún ẹ bá yí ọmọ yín jẹ́ ẹ ròjọ ọ̀rẹ́ wájú ọlọ́ ẹ mójútó ọmọ yín ọmọ tí ètò lo fóònù ẹ ti gbé fóònù lé lọ́wọ́ ó ti da Facebook láàmù wọ̀sáàpù ọmọ ẹ ti sẹ́ni pítọ̀ rẹ̀ sáwọn ọkùnrin ẹ bá yí ẹ̀jẹ̀

ẹ̀sọ̀ á ṣe rúkìá fún most àwọn ọmọ tán máa ń kẹ́yìn wọ́n máa ń ní spirito àtà torí pé tí wọ́n ṣe kọjá agbára wọn ó di bí ẹ̀mí náà terminate ẹ lọ most àwọn tán máa ń kẹ́yìn wọ́n á ní problem àti cystic bárù bá pọ̀ ọlọ́mọ ti alátẹ́yìn obìnrin kan ṣẹ̀ wọlé ọkọ kò lóyún rí láyé oyún òdò sí la ọmọ gidi ni ẹ̀yin tẹ́ ẹ jẹ́ fámìlì ẹ̀ mọ́ jìnnà àáfàá ni ó sì wàlẹ́ orí òdùn sí láàrin oníwájú à tí ọba ti gan ẹkẹ́ yóò à wàlẹ́ ọ̀rọ̀ gẹ́ẹ̀dì ó yóò tiẹ̀ sí ni kò tó bẹ́ẹ̀ kí ní jẹ́ bẹ́ẹ̀ odidi èèyàn dúró sí ọlá tí ọ̀sẹ̀lẹ̀ sí orí láyé tọ́ba ó lè tún yàtọ̀ díẹ̀ tọ́ba òun náà ti ń di ọkọ̀ ni ìgbà alákọ̀ọ́kọ́ ọ̀wọ́n ní òde tí òní yóò fi kí ni jẹ́ bẹ́ẹ̀ àfà ó gbìyànjú kọ́ bá rọ̀ fẹ́ dákú ẹbí ẹmọ́jẹ̀ ọ̀ dákú torí ọlọ́run ẹmọ́jẹ̀ fún gbogbo ìnáwó ọkọ rẹ̀ gbogbo àwọn isu twenty one tá a máa kó lọ́nlẹ̀ Yorùbá ewúrẹ́ sẹ́yìn rẹ̀ kí ni ọkọ̀ gba kalabaasi gbogbo àwọn ẹ̀sìn yóò tó kó mọ̀ sí náà kó gbogbo ẹ̀ lọ ẹmọ́jẹ̀ kó wọ́n já gbó ẹmọ́jẹ̀ ọ̀gbá rẹ̀ torí ọlọ́run kọ̀wà àgbáwẹ̀ kọ̀ọ̀bà kankan nínú Ramadan láàrin tó lóyún rẹ̀ náà rọmọdọ́nà ti lọ kò tó rọrùn fún ó tún gbìyànjú pé kí n ti ẹgbà wẹ mọ́ndé lónìí kí màá san nínú o rọmọdọ́n láti àbá ìgbà tí o da mẹ́rin wàlẹ́ òjú ẹ̀ ń yìí bí ó tún pọ̀ fẹ́ẹ̀ kó ti lẹ́yìn ó tún ó tó pé wàlẹ́ tí gbà o ti dé ó ti bímọ ó ti ni o ó ti bímọ ó tó ń tọ́mọ lọ ó tó fẹ́ gbìyànjú àwẹ̀ kò tó àwẹ̀ gbà ọdọ àwẹ̀ ọdún mélòó jẹ́mọ́ àwẹ̀ ọdún ọba tó ń bá tiẹ̀ lọ ìgbà tí èdè ọdún kẹta àáfà rẹ̀ tó ti o ó ti dúó jẹ́mọ́ ó tó gbìyànjú àwẹ̀ ọdún jẹ́mọ́ ọdún kẹrin ó tó ti bímọ ó tó ti ń tọ́mọ lọ́wọ́ ìgbà tí èdè ọdún wà lọ́ọ̀bìnrin ní ó lè jẹ àrùn ọdún mẹ́jọ sọ́rùn tí ò ní ṣe kí ni o tí ò ní fa fẹ́wàá pàdí ó ń gbìyànjú àti gbà rẹ̀ kò rí gbà ìyẹn lọ́rọ̀ ìbùnà àbá ìṣẹ́kẹ́ ni o ló ṣe wọlé ń bẹ̀ yẹn wà lálẹ̀ bí nà yùtì kú ná ú fìdíyà tó ń tọ̀ àmọ̀ irú obìnrin yẹn kó fún olùsì ló ń jẹ ọ̀dẹ̀wọ̀n sẹ́fìgẹ́tì ìdájọ́ mi báwọn ní ìfẹ́ kó fún ta ni ló o olùsì ọlọ́run ti rí pé á ah, obìnrin yíò ò lẹ kó tó di pé wọlé ọkọ gan kò lè mọ́ gbàwẹ̀ òfin ṣe problem but àwọn àdámọ́sẹ̀mí ọlọ́run dámóbin obìnrin ọmọ lóyún yóò máa bímọ kò jí ó láwẹ̀ gbà yóò wà fólòsì lóúnjẹ ta ni ọ̀wà fún ibo láti mówó tàbí fólòsì lóúnjẹ òun gangan lè mú lápò ara rẹ̀ ọkọ rẹ̀ sì lè kàn lọ́wọ́ kí ló jẹ́ àsọ bẹ́ẹ̀ ó ń lóyún ó ń bímọ ta ló ń bímọ fún ọkọ wà lálímọ̀ òlúdìláwú rí kùwú náà wà kí túwàtù wú náà bìlì máa rò ọkùnrin tá ń bímọ fún ọlọ́run nífẹ̀ẹ́ ráwọn bàbá ọmọ tá ń bímọ fún ìjẹ́ ẹ̀mú ìyàwó àtọmọ ọrùn wọn lọ́wà àtàṣọ tí wọ́n máa wọ̀ jẹ́mọ́ ìtọ́dá ni pé ọkùnrin tó bá wà responsible òun ni kó ṣètò sí bíyà ẹ̀ torí pòun lọ jẹ̀rin yẹn ń bí máa fún ọfà àìlété kí ni o àìlégbà awẹ̀ ṣùgbọ́n wá rí kọ́kọ́ rẹ gan tó òun náà gbìyànjú ni ó ń sọ́gù ni àti jẹun nínú ilé gan alihamdulilayi ni ìwọ sì rè olówó lọ́wọ́ mọ́rùlẹ̀ dúró dọkọ rẹ̀ ṣèbí sí ọlọ́run là ń sọ ìwọ náà ṣe sí bí àmì owó rẹ̀ kò sí tó burú ń bẹ ìjọ kẹrin bóò láti wá máa ṣe é tọ́láwọn èèyàn máa ń ṣe mistake wọ́n rò pé fídíyà ìtumọ̀ ẹ̀ ni wípé ẹ fún aláwẹ̀ ẹ fún ní oúnjẹ àárọ̀ àtóúnjẹ alẹ́ ní ọ̀jẹ̀ sàárì àti tọ́ọ̀mù rárá ìtumọ̀ fídíyà kan yẹn fẹ́ẹ̀rí fídíyà ni wípé ẹni tó bá dúró sí àwọn ẹjọ́ kan oúnjẹ kan jẹ́mọ̀ tí mo pé o kèé fóúnjẹ méjì o kèé ṣe sàárì tọ́ọ̀rù o oúnjẹ kan kódà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ni kọjá sí páláwẹ̀ lẹ́gbọ̀n ẹjẹ mẹ́jẹ aṣe fake ṣe sọ̀ràn yàn pé mùsùlùmí ni ẹgbẹ́ fún ó lè jẹ́ pé ìyá arúgbó kan tó bá àwọn ọmọ rẹ̀ ti sí àbáwọn ọmọ rẹ̀ ti yìn ó lè jẹ́ ìyá arúgbó nǹkan tó ọgbà rẹ̀ lẹ́lọ gbé fún ó lè jẹ́ bàbá arúgbó kan tó ti da arúgbó tí ọ̀rẹ́ ni tọ́jú ẹ̀ lẹ́lọ gbé fún ó sì lè jẹ́ ẹ̀yìn àwẹ̀ bẹ̀ tó bá lè jẹ́nu àwẹ̀ ọ́ dáa pọ̀ torí gbogbo sọ́dà kọ̀tà àbá ṣe nú àwẹ̀ ládàá rẹ̀ máa ń ṣe kí ni ó tó máa ń pọ̀ sí kí láwá kí láá fi ṣe àwo oúnjẹ táwọn èèyàn bá máa ń jẹ nínú òní mójú kan fọjọ́ kan jẹ́mọ̀ sí láti ó mójú ẹyọ kan ibo làwọn àfáà àti mẹ́rin àdírífì ọkùnrin tó súnmọ́ yàwó ẹ̀ lọ́sàn-án ni fàdé tó súnmọ́ yàwó ẹ̀ lọ́sàn-án tó dáràn tí wọ́n ní pé tí ọ̀bá lè gba àwẹ̀ kó fún èèyàn sixty lóúnjẹ àwọn àáfàá ní támúrù tí wọ́n gbé wá bànà bí ìjọ náà ó ṣe déédéé múdù sixty ìyẹn làwọn àáfàá ti ṣe istin bá tù pé ńgbà ti gbé fún pé kọ́ lọ́ọ́ fi ṣe kàfàárà <laughs> ń àdébí tó wá ní ọ̀wá tó gbélé kọ lọ fáwọn olójú olólóṣù olùmọ́tò lójú sẹ́nì kan tó kòtù dìbò lọ́nà òní òun ló tó jẹ nǹkan rẹ̀ àwọn àáfàá ní tí wọ́n lò náà lọ́hùn ó ṣe déédéé múdù sísì a pé múdù kan rẹpítẹ́ǹtì kíni o ìjọ kan jẹ́mọ̀ sí tí mo sọ yà bí òye múdù kan nínú òlu tiwa yìí déédéé agolo méjì àbọ̀ mílíìkì tá a máa fi wọn aláìsẹ̀ wa bí agolo méjì àbọ̀ sí mẹ́ta ni bẹ̀ká apọ́símẹ́ẹ̀tì ẹ̀ ká ní agolo mẹ́ta jẹ́mọ́ agolo mélòó agolo mẹ́ta obìnrin tí ó gbà wẹ̀ last year twenty nine ní Ramadan ẹ̀jẹ̀ á ní thirty ẹ̀tàǹsì thirty pẹ̀lú agolo mẹ́ta ó máa jẹ́ ninety mix ṣé tí mo gbà ó clear èyí o ní pé agolo mẹ́wàá ló sì wà nínú kíni o kóńgò kan kóńgò mélòó nù jẹ́mọ́ kóńgò mẹ́sàn-án tẹ́ ẹ bá ti ra ráìsì kóńgò mẹ́sàn-án bíi four five nù ọ̀wọ́n bíi five thousand láìsí kóńgò mẹ́sàn-án ẹ lè gbé fún èèyàn kan ẹ lè pín sí méjì kóńgò márùn kóńgò mẹ́rin ẹ lè gbé fún èèyàn méjì ẹ lè gbé fẹ́yàn mẹ́ta kóńgò mẹ́ta kóńgò mẹ́ta kóńgò mẹ́ta bọ́ bá ṣe wù dandan kọ́ ni kẹ́ ẹ sè é dandan kọ́ ni kẹ́ ẹ fata sí dandan kọ́ ni kẹ́ ẹ fepo sí ẹ̀wà lọ lágbára támúrù lọ lágbára torí pé nítorí bí ìfẹ́gbọ́ ọkùnrin náà jọ náà támúrù ni támúrù àìdẹ́ ẹ̀ sì àìfata sí òṣùwọ̀n tọ́ ọba sì yọ tó ṣe déédéé múdù yẹn lọ gbé iye ọjọ́ tọ́ ọba jẹ ìwọ tọ́ ọjà ọdún méjì mẹ́ta tọ́run ó ti gbọ́dà jọba yìí ó lè gbà mọ́tẹ́ èkú kèéfé pé àti tó lè tó lè rí gbà ńgbà ọba wọn mẹ́nu pọ́ọ̀sì tó bí mọ́mọ́ àbó ti lọ fi gígùn hàn àlàáfíà wá dé tọ́ ọba lè gbà padà gbà á tó ti yí ọ ṣùgbọ́n ètò òfin wá jẹ́ kó ò ní ìgbà tó faranira rẹ ọ̀wá dúró níbi ọ̀rọ̀ Ibn Abbas pé ìwọ obìnrin tó olóyún àbí wọ́tọ̀ ń tọmọ lọ tó lágbára àti gbà àwẹ̀ kó jẹ́ pé gbígbà rẹ̀ wàhálà ńlá ni fọ́ ó lọ́lọ́ ń báwọ̀ náà rí wàhálà lẹ̀ dínà jù tí kú náà wú fídí àtúntò ánìmẹ̀kì èyí tó fi àmọ̀ kàfé ọ̀dàrí ọdún mẹ́ta ọ̀dàrí ọdún mẹ́rin ó tún sọ ọjẹ́ ọlọ́run ní gbèsè inú rẹ̀ sì tún dùn wàlẹ́ ọ̀yẹ́ kọ́ ọmọ sọ kọ́ ọmọ sọ kókọ́ ọmọ banújẹ́ ni látọ̀dọ̀ gẹ̀rẹ̀ rẹ̀ sí ìdíráyé gbàgbọ́ ọlọ́run ó sì tún sọ inú rẹ̀ tó ń dùn tètè lọ ra oúnjẹ tó bá ti kó òǹbí lónìí approximate ẹ̀sìn kóńgò mẹ́sàn-án kálárù ọdún márùn lọ jẹ kóńgò forty five lọ́lọ́ ràbá lọ́lọ́ láìsí one and a half bag sixteen thousand one tàn yánà àdìgbò lọ́dọ̀ wa tó o bá ti ní sixteen thousand ọkọ̀ ra báàgì kan ó tó ní eight thousand ó tọ́ra kan twenty four ẹ̀yin obìnrin lọ́wọ́ lọ́nà o ara lọ withdraw ara mú atm ẹ̀ tó o bá ti kó lé lọ withdraw o lè lọ sí ẹlọ́nṣogo first bank wà lóṣù tàlẹ́ǹgì àbí wo ròdì ọba withdraw ó sì lọ ra àwọn olùsìnkọ̀ ládùúgbò yín lọ ṣe kíni o lọ gbé fún wọn tàbí kọ́ lọ bá àfà rẹ̀ jẹ́ àdúgbò fàtà wá lónìí ẹ bá ń dọ̀ ẹ fún ilé ìtì ẹ̀mú ẹ sọ pásọ̀dì ẹ̀ fún mi kí n lọ wùdúrọ̀ kí ni o ààrẹ ọdún márùn sẹ́yìn bí mo ṣe ń lóyún mò ń bímọ fún yín mò ń lóyún mò ń bímọ ọ̀jẹ̀ ńlá rẹ̀ gbà ọyẹ bá mú ètò ẹ̀mọ́ fẹ́ lọ wùdúrọ̀ sẹ́yìn bífọ́ yín aláìsí wọn náà ní á kí ni o wọn náà ní á bá ọba clear àbí clear tó bá sì jà sí wípé èèyàn fẹ́ ṣe ni ṣẹ̀rí àfáàyè ẹ̀lẹ̀ ó ti mọ́jàwẹ́ mọ́jàwẹ́ táàtì lọ́dún tó lọ mọ́jẹ táàtì lọ́dún méjì sẹ́yìn ọjà àwẹ̀ sixty mo fẹ́ fún èèyàn mélòó lóúnjẹ jẹ̀mọ́ èèyàn sixty ṣé ẹ wá rí ibi táàtì sọ̀ra nu o ṣé ẹ rí ìwọ́tọ̀ bá fẹ́ san fídíyà ọlọ́run fún lájẹ́ tí ìfò fídíyà tù tọ̀ áàmù mìsíkì olòsì lọ́lọ́run ní o fún àṣetọ́ bá fẹ́ ṣètọ́rù fáwọn èèyàn tó o bá lọ pe àwọn tí ìjẹ ẹ̀mú wọn ò nira tọ́jẹ́ táwọn ló ṣe sọ́ọ̀rù èèṣàn fídíà lọ́dọ̀ ọlọ́run ó lò sí wọn ní okun ibi tí wàhálà ti máa ń ṣẹlẹ̀ nu. tó bá já sí pé ní ìsìn irú àwọn wọn tí máa ń tọrọ owó níbi ọjà ọba yẹn àbí bí irú bí ọ̀nà ayẹyẹ àwọn olùsìtà máa kóra wọn jọ yẹn kọ́lọ́n bá ní kó o lè bá wọn bẹ̀ tí wọ́n tó bíi sixty o lè ṣe jọ̀lọ́ọ̀fù tó tó tó nípa gidi kó o tún fi ṣe sọ́dá kọ̀ọ̀kọ́ o tún pa bí ẹran kan àbájí àbífọ́kì àbẹ́jà lọ́ra o tún bá wọn fi sí lórí lọ́wọ́ wá kíní tékèwé àbí kílẹ̀ máa ń pe àwọn akéwọn lọ́ba ara fi ráìsì tí tó tó yàn sísì jẹ ọba gbé lọ o sì á fún wọn àtàwọn ọmọ wọn o sì ń tọ́lọ̀ ń fẹ́. ṣùgbọ́n tí o gbẹ́lẹ́yìn bá jẹ́ wàhálà ní kó tẹ̀sẹ̀ máa wá ata kọ́ máa wá kọrí kọ́ máa wó òróró kó o tún máa wówó ẹja èè mọ̀ wulẹ̀ dáre láàmú èè lọ́ra ráìsì tútù kọ́ rẹwà tútù kọ́ ra gàárì kọ́ ọ̀rẹ́ ìlúbọ̀ kọ́ ọ̀rọ̀ àwọn nǹkan tí ó ṣe é wọ̀n èyí fi sú serú ẹ̀ torí pé su ò ṣe é wọ̀n jẹ́mọ̀ sí tí mò ń sọ yìí àbí tọ́wá sọ́dẹ̀ lùbọ̀ ìbáàjẹ́ láfún ìbáàjẹ́ gidi gbówó rẹ bá ṣe mọ́ tọ́ọ̀bà lágbára ráìsì ọ̀sà lágbára gààrí lọ ra gààrí kóńgò mẹ́sàn-án gbé kólóòsì gààrí wà sípà bá a bá ti ṣe léyìí a ti mú ìwọ ọ̀tọ̀ lọ́n kú o ṣùgbọ́n ẹ má gbàgbé o wà á ń tẹ̀sù mú kọ́ ìrò ńlá kan kọ́ ọ̀bà àwẹ̀ yẹn gan lólóore tọ́bá wá di pọ̀ làgbà rẹ̀ ló tó kan kí ni o fìdíà àáfà ní gbogbo ń tá a wá sọ fún lóyún yìí òun náà láàmà lò fún kí ni o almoribẹ̀ obìnrin tí ń fọmọ lọ́yàn tí ń tọmọ lọ́wọ́ ẹ́ẹ̀dì pọ́bìnrin yẹn ìdájọ́ ti ẹ̀ ìdájọ́ méjì lọ́wọ́ à ń bẹ̀ ìjàmẹ́ ìjọ ẹjẹ́ àfarabalẹ̀ torí tọlọ́run ìdájọ́ alákọ̀ọ́kọ́ ni pé tóbi bá ẹsẹ̀ bímọ nípa ẹ̀jẹ̀ nípa sì gangan máa ń wá obìnrin tó dẹ̀ ń ṣe ní fáàsì aráàmù ní fóun náà kò gbọ́dọ̀ gba àwẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ bímọ ni Ramadan dé obìnrin mi lè ṣe ní fáàsì ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì twenty days thirty days bọ́yọ́ pọ̀ ju ogójì ọjọ́ forty days ó lè jẹ́ pé gbogbo àsìkò Ramadan ó ń ṣe ní fáàsì lọ́wọ́ fẹ́ẹ̀ mọ̀ pé ní fáàsì ni òjò ó ṣe kí ni òjò gbá eyín ẹ̀jẹ̀ bímọ ẹ̀jẹ̀ bímọ tí òjò gbá àwẹ̀ yẹn tóun náà bá lágbára bí mo ti ṣàlàyé ṣáájú láàrin pé ẹ̀jẹ̀ ìbímọ kan dá ó tọ́jú ọmọ di rọ̀mọ́bọ́n mi tó bá lágbára kó gbà tó bá wá rí i pé kò rọrùn kóun náà wá lo àwọn àdájọ́ tá a lò fún kẹ́ni olóyún ìdájọ́ mi tó ni pé tiẹ̀ ó lè má jẹ́ ní fast ó ti parí ní fast kí rọ̀mọ́bọ́n tó dé ọmọ rẹ̀ ẹ̀sẹ̀ dosù mẹ́rin ni ọmọ rẹ̀ ẹ̀sẹ̀ dosù mẹ́ta ó ti parí ní fast bí oṣù méjì sẹ́yìn ṣùgbọ́n ọmọ rẹ̀ yìí ọ ń tọ́jú ọmọ lọ́wọ́ ni ọmọ kékeré sì ni kèé sọmọ tó ti pọ́dún kan ọdún méjì tó ti gbọ̀yàn lẹ́nu ẹ̀ kèé gbọ̀yàn lẹ́nu ọmọ yìí àwọn àáfàá nítorí tóbìnrin yìí ìbàjẹ́ náà ọmọ fà tí ọba ti wá rí nǹkan jẹ ara ọmọ ni ọmọ kílẹ̀sì ọmọ kékeré tó ọmọ ọlọ́run nìkan ọmọ kékeré ọgbà àwẹ̀ ìwọ ló ń fìyà jọmọ yìí kí lọ fẹ́ fìyà jọmọ ọlọ́mọ sí dán torí ọlọ́mọ gba àwẹ̀ pààwẹ̀ lẹ̀ kèése ní fáàsì lọ́fà ìgbà àwẹ̀ tiẹ̀ kí lọ́fà jẹ̀ mọ́ ọ̀ǹtọ́mọ lọ ìdájọ́ olóyún náà ló lò tó bá ti di pé kọ̀rọ̀ ọlọ́run ìwọ náà lọ ṣe fídíà èyí ò ní ṣókí <clears throat> lábala tó ní ṣe pẹ̀lú obìnrin olóyún àtobìnrin tí ń tọmọ lọ́wọ́ kádàdúró bẹ́ẹ̀ ìbéèrè tó lè máa wú àwọn míì bóde táàmù àṣàlàyé ẹ̀ kọ́lọ̀ ń kó jẹ́ agbóyé obìnrin tí ó ń lọ òun ni yóò dáná fún ọkọ rẹ̀ àti fún àwọn ọmọ irú obìnrin yìí tí yóò dáná ìjó lè tọ́ oúnjẹ wò ń kí ẹ̀kú ò lè pé bọ́yá ní àìdọ̀ òun ń bá àwẹ̀ ni ṣùgbọ́n àti mà pé ààwẹ̀ a gbọ́dọ̀ jẹun a gbọ́dọ̀ mu bẹ́ẹ̀ náà ni gbogbo rike ara wa àwọn àfáà ní òsín tó burú obìnrin tí ó bá àwẹ̀ ó lè tọ́ oúnjẹ rẹ̀ jọ ń torí o tó ń jọ kílẹ̀ ọjà fọkọ rẹ jojúmọ́ àmọ́ pé ah, ti dáná mọ́ rí mo ti ra búrẹ́dì àti àwọn tí máa ni ọkọ jẹun lánàá iyọ̀ oúnjẹ ọmọ ijeta afa àfà oúnjẹ òníyọ̀ iyọ̀ tó a nígbà téèyàn jẹ téèyàn máa máa mu iyọ̀ ni ọkọ ni ò lè jẹ pa ọkọ wa ama bí ó ti sọ̀rọ̀ mọ́ ó ti kọ̀m̀plé kọ̀m̀plé rẹ̀ pé arábìnrin wa jojúmọ́ ni nínú iyọ̀ ọjọ́ oúnjẹ tàbí kí ọmọ ṣe kí ni o kọ́mọ̀dùn tí ó ti yára obìnrin kan tí wọ́n ti ráìsì mọ́tìlì ó ti ráìsì two ó ti ó ti dọ́gbọ́n ìyá mọ́sálásí kan ó ti jẹ́ yọ̀wá fọ́gún oúnjẹ ìtí wúmọ̀ sí ìnà olè kí lọ́fà torí pé yọ̀ òtò àbí yọ̀ da má ṣe oúnjẹ fọkọ rẹ nú àwẹ̀ fóònù obìnrin ó ṣe wá sọ ìmáàmù buhari máa má ṣàlàyé ẹ̀ nínú sọ̀rọ̀ buhari wọ́n dẹ̀ mọ́rọ̀ àwọn aṣíwájú rere kò sí ń tó burú fóbìnrin kọ́ tọ́ oúnjẹ wò ó ṣe la fi ń tọ́ oúnjẹ wò kìí ṣe stomach kìí ṣe ikùn torí pé náà bàjẹ́ pé sẹ́ẹ̀rí ti ń awẹ li ma dákọlà lẹ́sà li ma ìtọ́wọ inú àgbẹ̀dùn wa ìlọ́ba àwẹ̀ jẹ́ kìí ṣe ń tọ́ jáde nígbà pé tẹ́jẹ̀ bá jáde lára èèyàn ní ìsìnbọ́yá bléèdì lára bá jáde lára bá téèyàn bá donate blood èyí tó jù náà èyí ò kọ́ ni mọ́sálà àtò ni ìyẹn náà bẹnu tíra tí mo gbé dání gbogbo àwọn tíra tí ń bẹ wájú mi wọ́n ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ó téèyàn bá donate ẹ̀jẹ̀ nú àwẹ̀ kọba àwẹ̀ rẹ̀ jẹ tára ọ̀bá ti ní tára bá ní ó lè lọ jáwẹ̀ nítorí ẹ̀ ó donate ẹ̀jẹ̀ láti sèfù ẹlòmíì tí ọ̀bá ti múnira dání fún kò ṣe nǹkan kan torí pé ntọ́ jáde lára kò ṣe kí ni o kọba àwẹ̀ jẹ irú ẹ̀ ni pé èèyàn fakọ mú kọba àwẹ̀ jẹ ọ̀tọ̀ kọba àwẹ̀ jẹ ọ̀yà àgbẹ̀ kọba àwẹ̀ jẹ ṣùgbọ́n ntọ́ bá wọnú àgbẹ̀ gan ńlọ́ba àwẹ̀ jẹ eléyìí wá rè kọjá ọjọ́ ahọ́n rẹ̀ tàwa yìí ẹ̀yin obìnrin bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ọba ara mú kíní ráìsì bóyá òbí síbì kan ó lè jẹ́ síbì ní òsè kíní o ní ó fi kan wọn àbọ̀ ara mú ọwọ́ ó fi kan bọ́yẹ́wà ẹ̀wà tó ti fọ́ gidi bí nǹkan mi ọwọ́ ara òbí iyò sí ìtò ó tó fi yọ̀ sí ó tó rò pọ̀ ó tó fi ahàn oúnjẹ yìí ti wà delicious ó ti wà ilé palatable ọkọ mi lè ṣe kíní o ó lè máa kó jẹ báyìí àwẹ̀rẹ̀ ọ̀dà ó fi kan wọn lójú ẹsẹ̀ wàá túta àwẹ̀rẹ̀ ọjà rárá mọ́jì ọjọ́ tó torí pọ̀ wá gbáwẹ̀ lọ́wọ́ ní bí ò sí oúnjẹ yìí mọ́límọ̀ àti ẹ̀ ní yí àmọ́ ẹsẹ̀ wá nígbà táwọn wà kékeré fẹ́ <laughs> rí mẹ́ẹ̀sìn wà lẹ́wọ̀n láìbírèsì èèyàn àwọn ìyàwó àmọ́ wá ọmọ kékeré kí àdúgbò ọmọ èké tí ó gbàwẹ̀ àbò tí ń ṣe nǹkan oṣù tí ó gbàwẹ̀ wáyé kò bá ń bi tó gbàwẹ̀ èmi gbàwẹ̀ ah, olùtẹ́sì oúnjẹ of Nigeria limited òun ni ọmọ tẹ́sì oúnjẹ yóò bá ya rasidi tẹ́sì oúnjẹ yóò bá ya saida tẹ́sì yóò ounje tẹ́sì oúnjẹ ẹ̀ nídìí ọmọ èké kankan ìwọ tó ọgbà náà ni ọtọ oúnjẹ wò ọtọ́ oúnjẹ wò báyìí ọtọ́ oúnjẹ wò ṣé oúnjẹ tó wò ti gbé mi sọ náà fún ni a ní oúnjẹ wò wọn ò <laughs> àbí kò tó àwọn àfáà lọ́dà bí ìgbà tá a fomi yọ nínú àwẹ̀ ni torí pa lè jẹ pákó nínú àwẹ̀ ṣùgbọ́n wọ́n tó bá rí pọ̀ mọ́ bó ṣe lè jẹ́ tóbi jẹ́ kó mi ò ní ṣe ṣeré sọ́nà ọ̀fun sí ilẹ̀ ṣùgbọ́n tí èèyàn bá máa bó ṣe ń jẹ pákó nínú àwẹ̀ tó jẹ pákó àwẹ̀ rẹ̀ ọ̀bà jẹ pákó sẹ́ni tè pákó ṣe kí ni o ó ní tè tó o bá ṣèǹsì oúnjẹ náà tí ìtọ́wò yẹn ọ̀wọ́ náà ọ̀fun rẹ̀ àwọn kì í ṣe pọ́ wá dọ́gán bu omi ẹ̀wà sórun lọ́ba gbé mi àáfà èyí ò lọ́ba àwẹ̀ jẹ o ṣèǹsì oúnjẹ kò sí ní tọ́ba àwẹ̀ jẹ ń bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà ká gbọ́ eléyìí yé bákan náà lílé tí ìró obìnrin bàbá sọ́lé àlùfẹ́mìn nínú tíra àwọn fásiwù dílíjà láàlì wàlẹ̀ ìkọ̀rọ̀ tíra yẹn wà wájú mi ń bì tọ́jẹ́ sẹ́rí ìbùlúgbìlì mọ́rọ̀ mọ̀jáládù mẹ́rin ni volume volume three rẹ̀ òun náà ti ṣàlàyé ọ̀rọ̀ yẹn wọ́n láwọn kan náà onímọ̀ ní pé téèyàn bá létí ìró ọba rẹ̀ bàbá ní pé kán mẹ́rin wọn wá wọn lẹ́rìí kàtà ìró ìlé ọba àròjẹ ló ṣẹ̀rí àná torí pé tí ìró téèyàn bá lè sójú kìí ṣe pé yóò wọnú òfin rẹ lọ sẹ́ẹ̀dì tó fà ní pé ẹ wo ojú yìí ìmú ọ̀nà ọ̀fun gbogbo àwọn oríkèéríkèé yẹn lọ connect ẹ̀rí pẹ́lú ní ìgbà mi tó bá lóògùn àbòfin nǹkan símú àbòfin nǹkan sétí ó lè máa fílẹ̀ lọ́nà ọ̀fun ọba ńlá lọ́lọ́run wà láàyè ọlọ́run ti mọ bó ṣe já gbogbo ẹ̀ pọ̀ ẹ̀ẹ́kẹ̀ẹ́dẹ́ táwọn sáyẹ́ǹsì bá ṣe kíní kan ọ̀sọ́fágọ̀ kíní kan ibi tí wọ́n màdé ibi tí wọ́n tó màdé ta lọ́mọdé mọ́ àlùmọ́ ìyẹ́ làwọn kẹ́sẹ̀rò pé bá létí ìró lè gbabẹ̀ lọ síbi ọ̀nà ọ̀fun kọ́ gbabẹ̀ àáfà àbà létí ìró ni ọ̀wà ní jẹ́ kéèyàn fi ilẹ̀ àwẹ̀ obìnrin gbogbo oge tó o bá ṣe táwọn èèyàn rí tàbárú jù ní èèyàn lẹ́fẹ́ lọ́dọ̀ ọlọ́run obìn àràmù kọ́ni kọ́ máa lo pẹ̀fúmù jáde kọ̀ọ̀dá ẹ mọ̀jẹ̀ ọmọ wa lára àwọn obìnrin tó máa ń ṣe bẹ́ẹ̀ ká nínú ọmọ ṣùgbọ́n wọn tó o bá gbé bèè mùsùlùmí máa lo pẹ̀fúmù jáde yóò jẹ́ kó o tún look more attractive ọkọjá àwọn ọkùnrin ó tó máa tán ọ wò tó o wà nù yàrá pẹ̀lú ọkọ rẹ o lè lo pẹ̀fúmù tó o ti fẹ́ jáde o wọ́n sọ pẹ̀fúmù jáde nínú àdíìdì obìnrin tó bá ṣe bẹ́ẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó ní wọ́n mọ̀ ọ́ sọ́gbọ́n ní pé àǹtí zaniya onísìnàníọ́ onísìnàníọ́ onísìnàníọ́ àwọn mọ̀lẹ́kọ́ ọmọ wa rọ̀jò èkó lórí obìnrin yẹn lórí kì í rò náà obìnrin tó yẹ pé gbogbo ẹ̀ náà àti gbàgbé tẹ́lẹ̀ mọ́tán obìnrin tó tè ó fi kan síbi iwájú orí báyìí ó tó fi kan sí gbogbo ẹ̀ o dẹ̀ lẹ́sẹ̀ wájú ọlọ́run ti gbọ́dọ̀ sọ ṣe ṣùgbọ́n kan bo gbogbo ara tiẹ̀ ọ alẹ́ tí ìrònú àwẹ̀ ọba àrùn jẹ ń bá lọ́ba òun ni ó mẹ́rin wá nínú ṣẹ̀ríà ọ̀dà alukubula fi nàárì kóbìnrin ọkọ rẹ̀ bá rárá fẹnu kò lẹ́nu ó tún tilẹ̀ lọ́sàn-án àwẹ̀ kí àwọn àáfàá sọ ń tọ́jú bẹ́ẹ̀ ìsì tí ìyàwó Aisha gbáwà rọ̀bí àlọ́ ó lànà bí àwọn táwọn jẹ́ ìyàwó rẹ̀ a máa tún o wà ń wà amúlákù ju irú bì í ìyàwó Aisha yẹn ó ní sẹ́yìn ránà bí o àmọ́ bí lẹ́ni tó lè control sexual àdámọ́ ara rẹ̀ ànábì lè ṣe kí ni o ó lè kọ̀ǹtò rẹ̀ púpọ̀ ànábì èsẹni tí ó wà kí ìyàwó tí wọ́n ní yù tí spam ọ̀ jáde lára ẹ̀ àbí náà bí yù ànábì èsẹni tí wọ́n ti rájà ń kí ìyàwó tí ó bá dì mọ́ wàláì ọ̀yájá lọ síbi kíní tí ó bá dì nǹkan mìíràn tí ó bá dì àbá ah, ah, kíní ìmọ̀ dùdú ìmọ̀ ti látàá pọ̀ wọ́n ọlọ́run ó ti ọ̀dà fáńdì ọ̀gbìn mọ̀ tẹ̀lé traveling ẹ̀rọ tọ́nà àdìgbì àbá àdáràn ọdara sísì ọdara kàfàrà ìyàwó náà ṣe kí ni o ọ̀dáràn jẹ́ pé ala ní nǹkan jẹ wọ́n bá já sí obìnrin wọ́n jẹ́ nípa náà fi tó lè lẹ́gbẹ̀ẹ́ dẹ̀fẹ́ kó wá láti inú tiẹ̀ náà ní ni pé òun gbìyànjú gbogbo ọkọ rẹ̀ jọ pa lọ́sàn-án bí ẹni wọ́n sọ pé ọlọ́run lọ́kọ̀ máa wẹ náà yan ọlọ́run lọ́ba di pé àbá àbá ti nẹ́tíwọ́ọ̀kì bá ti kọ̀nẹ́tì nẹ́tíwọ́ọ̀kì àbá nẹ́tíwọ́ọ̀kì ètò ìdí ń bọ̀ yìí nẹ́tíwọ́ọ̀kì ọ̀daràn lélẹ̀ yìí ọmọ bó ti rò bẹ́ẹ̀ mọ̀ ẹ̀jẹ̀ sáré mo fẹ́ bó ṣe sá lọ kúrò inú ṣe máa ń lágbára fẹ́ rí gbà mí wá ń bì gbogbo àwọn nẹ̀ka àta

ọ ẹ̀sẹ̀ ṣe ni bí kan tí rọmọdọ́ òde ló ṣe nìkáà àsìkò tí nẹ́tíwọ́ọ̀kì ẹ̀sẹ̀ wà bá ilé gbùgán nu ó gbé nẹ́tíwọ́ọ̀kì ẹ̀wọ̀n náà kí ni rọmọdọ́ọ̀nù àsìkò ń gan ní ọkọ̀ àtìyàwó ẹ̀sẹ̀ máa gẹ́ẹ̀tì nẹ́tíwọ́ọ̀kì tẹ́lẹ̀ bí ọ̀sán sí làwà bẹ́ẹ̀ ni ó tún máa àwọn ẹ̀wù náà sí làwà yóò o wọ́n tó bá di pé kò ní káàrẹ̀ tí ọlọ́run tí ní kí ọ́nìmọ̀ ọ̀tán lọ́mọ tí ọ́nìmọ̀ lẹ́nu mọ́sálásí kéṣù ọmọ lóyìn lọ́sàn-án àwẹ̀ ọmọ jẹ́ pé wọ́n dáràn ìyàwó náà dáràn bẹ̀tọ́ pé wọ́n jẹ obìnrin pa gbogbo háwà láti kúlàlìmọ̀ háwàlà gbogbo ògbìyànjú lóbìnrin yẹn ṣe pé à wà sí ṣùgbọ́n ọkùnrin padà ọkùnrin yẹn padà ẹ̀ bẹ̀tẹ́ pọ̀ òun náà òun náà sáré rẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ náà wọ́n jọ dára ní kàfàrà wọ́n jọ pèsè ní níwájú ọlọ́run ṣùgbọ́n ọ̀rọ̀ kúbúlà àwọn àfáà ọkùnrin tọ́ba kan bí ṣáháwà pẹ̀lú àníyàn tó ní í ṣe pẹ̀lú àdámára ìyẹn ní í wà kúbúlà tó ń bìlà àṣà àwà ìkẹ́dẹ̀ ń bẹ tí èsì pé èèyàn láníyàn tọ́jọ mọ́ sexual orgy kankan ìwé èlé tá a máa ń kíìsì àwọn ọmọ wa táyì kíìsì àwọn ọmọ wa sẹ́yìn lè kíìsì ọmọ ẹ̀kọ́ máa lo àníyàn rádaràda tó bá jásí pé wọ́n tó o lè kọ̀ǹtú ara rẹ kìí ṣe pé kíìsì ti èyí tó lè attract rẹ mọ́yàwó rẹ ọkẹ́ sàlámù alẹ́kùn ọba kíìsì oṣù bá tiẹ̀ lọ ibùkọ́jà kò sàlùwàlà fún ẹ̀kọ́ bàlùwàlà rẹ jẹ́ tí nǹkan kan ọba jáde lára rẹ ọba bá lọ ṣùgbọ́n pọ̀lọpọ̀ ọkùnrin ò lè ṣe bẹ́ẹ̀ ìlọ́fà ìwọ́tọ́ ọba jóbi kọ́mọ̀jẹ̀ pé oṣù olówó náà bá apá rẹ tó ọba ti di pé ó ti ń gbé nẹ́tíwọ́ọ̀kì bọ̀ tó o ti pé ni nẹ́tíwọ́ọ̀kì ó ti máa ràn mára wọn àbó ṣe ní ara jáwọ́ òfin ní bá pé kúbúlà tí ò mú wàhálà ọmọ tí ọba tiẹ̀ lọ òun ni àwọn àpá ní ọba àrùn jẹ ìkankanú yóò dẹ̀dà náà níwájú ọlọ́run ọ̀dà alìjìmá báadà sàhùr ọkọ àti ìyàwó kan ti jẹ sàárì tán wọ́n parí sàárì ní bíi ẹja tó wọ́n parí sàárì ní bíi four forty ibi wọ́n ti parí sàárì wọ́n bá ń sọ̀rọ̀ wọ́n jókòó lẹ́gbẹ̀ẹ́ ara wọn jẹ́ fún níta ti ń sọ̀rọ̀ lọ four fifty àfà àwọn méjì ọba lè kàn fún ara wọn mọ́ alifajari fi hàn láti gbèbí around five ten gbogbo sàárì téèyàn ọba jensen kọ́dà dúró níbi five five oh five five oh eight ọpẹ́ jù kó o jẹ́ pé yóò níwọ̀n bá àsìkò tàṣọ́rẹ́ láàrin jíjẹ sàárì àti alifajari eré ni àwàdà ni àfà ń wọ́n bá múra wọn gùn ọkọ̀ àti ìyàwó lẹ́yìn sàárì alifajari ọ̀dẹ̀ sì yọ wọn ò lè fẹ́ wọn jọ náà ṣùgbọ́n gbà wọ́n fẹ́ bẹ̀rẹ̀ àfà 5 ti lù àti àlùbájá ní ẹni bí 510 ni wọ́n sá lọ mọ́ra wọn lára wọ́n sá sí ẹdínwó sí lóbi ní pé 512 lù mọ́ wọn ní kéni o ọwọ́ àlùbájá sí ọmọ wọn lọ́wọ́ lórí ẹ̀ wọ́n dáná iwájú ọlọ́ wọn ọ̀pọ̀ láwọn ẹjọ́ yẹn ná wọ́n tó wá san kàfárà èyí ò ti kúrò ní pé kìíní ṣùgbọ́n bẹ́ẹ̀ pàlùbájá rí ọ̀bá yọ bá wọn ń bẹ̀ tó fi já sí pé wọ́n parí ní tí wọ́n parí àdíìsì ń bẹ lórí ẹ̀ ní o ànàbí àmọ́ ìyá wa ìṣàdìran ló tó gbà wá fànàbí àmọ́ súnmọ́ òun lẹ́yìn ìgbà tó bá jẹ sàárì tán ṣùgbọ́n àlùfájàrí òní ti lọ ànàbí ọ̀wà ní jẹ́nàbàlà àlùfájàrí ọ̀yọ́ wàhúwà jùlọ ànàbí òṣàlẹ̀ tó ní jẹ́nàbàlà àlùfájàrí ọ̀yọ́ fẹ́ ànàbí ọ̀wà lẹ́nu tó ṣe kíni tó ní jẹ́nàbàlà oníkọ́bìnrin ní ẹ̀yìn kíní kan àìsẹ̀jẹ̀ sàárì òdì sọ́ọ̀fù ọkọ rẹ o tọ́lọ́jà sí bẹ́yìn sàárì ó ti yé ní àlùfájàrí ọ̀dẹ̀ ṣe kí ni o kò tí ì yọ ó sì mọ nature ọkọ ẹ pé kìí ṣe pé yọ wà pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ àlùfájàrí ọ̀yọ́ bá yé ń bẹ̀ kò sí tó àrẹ́bí àmọ́ tó máa wọn ìyàwó ẹ̀ lẹ́yìn ìgbà tó bá jẹ sàárì tán tálùfájàrí ò ní tí ì yọ ṣùgbọ́n àlùfájàrí ọ̀yọ́ bá tó ní jẹ́nàbàlà yọ wà lọ wẹ̀ yóò sì lọ kúrò fáwọn sàárì eléyìí náà ká gbọ́yé ọ̀dà èyí tí káàfù obìnrin ní ti ṣe nínú òjò ọ̀sẹ̀ tán kóbìnrin náà ṣe òun ni ọ̀rọ̀ etika kéèyàn lọ ìjọ mẹ́wàá tọ́kàn nínú rọ̀mọ̀bọ́ọ̀nù kéèyàn lọ fi kóra ró mọ́sálásí nílé ọlọ́run lẹ́ni tí ń wá láyélátùlẹ̀ kọ́dìrì lẹ́ni tó tún fẹ́ súnmọ́ sí ju the first twenty days lọ. àwọn mọ́sálà kan tá à yanjú lónìí ó ti dà ìmọye eléwú ó ti dà ìmọye àárín ọkùnrin àtobìn tóbìnrin mi ò wípé àfọ́ ọ̀fẹ́ wọ́n dẹni ọlọ́run nígbà jẹ́ pé àwọn èkú ọlọ́run àtànàbí rẹ̀ ibi àtànàbí bá fi ọ́ sí ojú ó sí etí máa jẹ́ kóbìnrin ó sorí ire báwọn ọmọ rẹ̀ ọ́ yà rí nìyẹn nínú obìnrin lè yálà ọjọ́ lọ́mọge àbọ̀jẹ́ tó ti wọlé ọkọ ṣùgbọ́n májẹ̀mú wà bẹ̀. májẹ̀mú alákọ̀ọ́kọ́ obìnrin tó bá fẹ́ lọ ṣe itikaf yóò já sí pé ọmọra kúrò níbi ẹ̀jẹ̀ haidọ̀ àti ẹ̀jẹ̀ nípa ẹ̀rà àwọn obìnrin mi pàtàkì àti máa ṣe itikaf mọ́sí àríṣe kọ́lá ẹ̀rà àwọn obìnrin mi wọ́n bẹ̀rẹ̀ itikaf tí wọ́n bá ti á nírun wọ́n wà dúró síbi ẹ̀yìn mọ́sálásí àríṣe kọ́lá

yóò jà sí kó bèèrè mọ́ra tí ò torí pé mọ̀sáájì kí mọ́sálásí ká máa jẹ́ kẹ́gbìn ọwà ń bẹ̀rẹ̀ wọn fẹ́ kírù wo obìnrin bá ń kọ́ lọ ṣe eighty calf ìyẹn jálá kọ̀ọ̀kọ́ ẹlẹ́kejì obìnrin tí yóò bá lọ ṣe eighty ọ gbọ́dọ̀ lọ́wọ́ ọkọ rẹ̀ àbí bàbá rẹ̀ tó bá jẹ́ ọkọ iye dáadáa obìnrin tí ó ṣe itikaf tó bá já sí wípé èyí tó ti wà nílé ọkọ ni kìí ṣe pọ́ fọ́ọ̀sì ara rẹ̀ lórí ọkọ rẹ o obìnrin míì ọkọ sàti gba kámú kí la tó fẹ́ ṣe àwa ti dìyàwó àwọn ṣe kéde o wọ́n ti dọkọ máa lọ́wọ́ wọ́n ní kóbìnrin ọgbà yọ̀ǹda ni wọ́n àní kọ́ dágbére gbogbo wa obìnrin tọ́já sí pọ́ ọmọ ń dágbére fọ́kọ o sì nínú obìnrin tí ó wà gbìyànjú náà lọ́dọ̀ ọlọ́run àdíìsì tí mo kà lẹ́ẹ̀kan náà ni wà á tọ́ at báàlà ha ọmọ tẹ̀láṣẹ ọkọ rẹ ni ka ṣe pé ọmọ pàṣẹ fọkọ obìnrin máa ń gbà yọ̀ǹda kìí ṣe pé máa ń dágbére ó ti múra tán mo fẹ́ dọ́dọ̀ ọ̀rẹ́ mi ń bẹ̀rù kí lọ́kọ́ wì ọ̀dàbọ̀ sẹ́ẹ̀mọ̀pọ̀ dágbére nu obìnrin gidi mùsùlùmí ìwọ́tọ́ máa ń ṣe bẹ́ẹ̀ náà èso obìnrin gidi lọ́dọ̀ ọlọ́run ọgbà yọ̀ǹda ni bọ́yà nǹkan kan wá lójijì ó ti múra tán ọ̀rẹ́ mi ń bẹ̀rù nǹkan báyìí mo fẹ́ lọ ní sẹ́ẹ̀ yọ̀ǹda fún mi kí n lọ sẹ́yìn pé kéde pé o ti conclude wọ́n ní ìyọ̀ǹda fún ọ padà nù lé wàlẹ́ ọ padà nù lé ní obìnrin gidi nu ṣùgbọ́n ti conclude ìgbà míì jẹ́ sọ fún ọ sọ láwọn afẹ́ àjọ kan a máa tẹ̀sí ẹ̀yin obìnrin wò ń gbà míì ní ìyọ̀ǹda fún ọmọ lọ ìjẹ́ lè fẹ́ wò pé have you concluded or not ní ìyọ̀ǹda kọ̀sáyé ẹ padà nù lé ìwàlẹ́ ìmọ̀gbàgbé kí n sọ fún yín láti jẹ́ ìdógún ni a ní ọ̀sáyé ẹni tó bímọ nǹkan sáyé ọ̀lọ́ ibi sínú ọmọ lónìí wà lé òbí gidi kí ló yẹ kó ṣe èyí tó kọ́ padà nìkan lọ bọ́ aṣọ rẹ̀ kọ́kọ́ rẹ̀ ọmọ pé ó ti gba nǹkan sọ yóò wà lọ sórí bẹ́ẹ̀dì yóò mọ̀ wá kò iná lásán ní ìsìn tó bá yá téèyàn náà bá wá bímọ tí wọn bá ráwọn èèyàn bẹ́ẹ̀ wọn ò ní wọn ò ráwọn èèyàn bẹ́ẹ̀ ikú mẹ́ẹ̀ ní pé tọkọ̀ rẹ̀ sọ kò sé kí ni o èèso bèè gidi kọ̀tí ọlọ́run ó tún wá lọ́ọ́ kùn nítorí kan ní wípé ẹ̀ẹ́dẹ́ ẹ̀ṣẹ́ ni mọ́lọ̀ kò sé kí ni o kọ̀kẹ́ mi lọ́rùn o mọ gba ni o obì gidi èṣe bẹ́ẹ̀ ọ̀fẹ́ gbáyọ̀ ọ̀dà tẹ́lẹ̀ nítorí ẹni pé kọ́ ọ̀dà gbére bọ́kọ̀ rẹ kó ní ọ̀dà bò obì gidi kọ́ yẹn obì gidi máa ń gbáyọ̀ ọ̀dà ni sáré ibi tó le dé sẹ́mi wá sí láǹṣẹ́ ìlú ìsìn obì gidi kọ̀ yẹ kọ́ wà ń bí kọ́kọ̀ lọ́mọ̀ àwùjọ ìbátidé alákọ̀ọ́kọ́ nú àwẹ̀ o mo fẹ́ lọ ó tó dàárọ̀ yìí ìwọ tọkọ rẹ ò sí lé ó pe nọ́mbà rẹ̀ ó ti fọ́ nílò ọ̀dà bẹ̀ láti ran létí tó ló jẹ́ pé ìwọ ọ̀mà tó jẹ́ pé dọ́yẹ̀ wọ́n bọ̀ wálé sàlámù àlékún àbá wà tí mo gbàyọ̀ǹda rẹ̀ òní ìní o níbi ayé tó ra aago mẹ́wàá wọn ní wọ́n ojúbọ̀dọ̀ ń tọ̀ aago mọ́kànlá ó ń tọ̀ ń òde aago méjìlá ó ń tọ̀ ń òde wà láì fún wà sí o wá wà sí ìjọ náà. ipò oṣù ṣe ni pé kó ọkọ̀ rẹ tí mo lè gẹ́ẹ̀sì nọ́mbà onítọ̀hún ọ̀sẹ̀ nọ́mbà rẹ̀ àlékún lè ń kówó bàbá oní Nokia ọpẹ́ ni, ọ gbọ́dọ̀ lọ́tẹ́ gbowó tó ń bá ní kó bọ̀ ò ní lọ náà nínú ṣẹ̀ríà à là ń sọ kì í sọ̀rọ̀ fẹ́ nù. o. tá à ń sọ yé ṣùgbọ́n ní ìkè gbàyọ̀ǹda àwọn ẹ̀yà àtànà ọmọ wọn lálùbáríkà àwọn ọmọ ń gbàyọ̀ǹda ni. ìwọ obìnrin tó bá fẹ́ dàbí àwọn yẹn náà máa gbàyọ̀ǹda ọkọ rẹ o wọ́n ní wúmù kan bí wọ́n sàlẹ̀ ẹjẹ́ àlọ́bẹ̀ ó tó bẹ́ẹ̀ kan lọ Ọ lágbára kọ́ lọ́nà ṣẹ̀ríà àtọ́ ọ̀bà lọ tí nọ́mbà rẹ̀ ọ̀bá lọ padà náà lé wá àti lọ gbàyọ̀ǹda lọ kí wúmù Samsung tó bí kí ni ibi gbogbo ẹ̀yin fẹ́ ẹjọ́ ẹ àwọn ọmọ kọ́ máa bọ̀ wálé straight tí ó bá gbalé kéwù lọ bòmí kó pẹ̀ ní fẹ́ẹ́ dóbi ẹ̀tọ́ bá ní lo fóònù tí ó bá lo fóònù kọ́ bá wulẹ̀ lo bòmí kọ́ máa bọ̀ wálé. àyàfẹ́ iṣẹ́ bá ti fún ní general foundation tó bá ní pé wà á ti gbẹ níbi báyìí gbọ́dọ̀ ọ̀dà fọ́ olè lọ tó bá já sí pé nǹkan báyìí olè lọ tó bá jẹ́ fámìlì bàbá rẹ báyìí olè lọ wọ́n jẹ́ fámìlì ìyá rẹ báyìí olè lọ ìwọ tí wọn ọba fún nírú foundation yẹn ilé eke ń ọwọ́ adélé ké wọ́n lọ́mọ kíláàsì ka n ṣe nìkáì so ti yé ní ìsìn ìwọ náà bá ní kẹjọ lọ bí nìkáì èrè sọmọ jìbì ọ dàgbére nìkáì fáwọn òbí ẹ ilé lọ dágbére wọn aláì ọmọ tó bá nírú yẹn kò ní ní ibi tó bá dágbére tí wọ́n sì fún yọ̀dá yóò ṣe kí ni ó yẹ̀ ní ọlọ obìnrin tí ṣe ọkọ gbọdọ dùn fún àáfà fún yìí <clears throat> sẹ́mọ̀ ọdún kẹẹ̀ẹ́dógún rẹ̀ gbẹ̀rẹ̀ ìtìkáàfù kẹ́yìn kí n sì tó fẹ́ yín nígbà mo ti fẹ́ yín ìrìnláyé ìtìkáàfù mọ́ ẹ̀yẹn lọ bá àwọn ọ̀rẹ́ mi nígbà ọlọ́mọge èmi ò lè má lọ èmi tẹ́wọ́ ọlọ́mọge náà sílẹ̀ ni ẹ̀wọ́ àfa jìrá àfa ní ìfẹ́ ó yọ. sincerely ọlọ́run ṣẹ̀rí àyọ̀ǹda tó bá ti wọlé ọkọ ọkọ rẹ̀ gbọ́dọ̀ yọ̀ǹda àáfàá nílé ọyí sì káàfù rẹ̀ kò tún wá gbọ́dọ̀ mú bọ́rọ̀ tó ju àǹfààní tó máa rí bẹ̀ lọ jọmọ ẹ̀jẹ̀ ẹgbọ́n mi lé dáadáa o ọfẹ́ lọ ṣe ìtì káàfù ọkọ rẹ̀ ò ọkọ máa ń tráfù ó dijọ́ ọ̀túnú àwẹ̀ tó dé ọdẹ̀ ti bí ọmọ obìnrin tán ti àwọn ọmọ obìnrin yẹn wà nílé àtàwọn ọmọ ọkùnrin kéékèèké àwọn yẹn ni wọ́n mọ̀ dáná sàárì pọ́ọ̀bù oníkàwọn ó dúró nílé ìwọ náà ó dé láàárọ̀ ọjọ́ ọdún ìgbà tó èdè wọ́n ti rẹ́pù àwọn ọmọ rẹ̀ orí ibú tó bá pàdé ju tó ọlọ́ọ̀lọ́ṣẹ́ ní ìtìkáàfù lọ wọ́n ti mọ̀ pé bàbá àwọn òkú tó lè ya wọn lóòsì làwọn tó sì ti sọ wọn tẹ́lẹ̀ fáwọn ọmọ yìí ti wọ́jú tẹ́ lásìkò táwọn ẹ̀wà láìlú burúkú láwàá yìí o ẹ má fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ ọmọ obìnrin o àwọn èèyàn wọ́n ń bayé àwọn ọmọ obìnrin jẹ́ lásìkò tá a wà irrespective of bóyá wọ́n ṣẹ̀sìn àbí wọ́n ṣẹ̀sìn kódà àwọn míì tí wọ́n ń gbáwọ́ ẹ̀sìn wọ̀ wọ́n ń fi ẹ̀sìn ṣe aburú pẹ̀lú àwọn ọmọ obìnrin wọ́n ń bayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ lọ ọlọ́ọ̀lọ́ ṣe ìtìká fún gbà pé èdè wọ́n ti bayé àwọn ọmọ rẹ̀ jẹ́ kí láǹfààní ìtìká ọlọ́ọ̀ṣe ìtìká fún lóòótọ́ ó sì ti mọ nature àfáà rẹ̀ pé jojúmọ́ ni ọlọ́run dá tó pé pọ̀ kò síjọ́ kan tí èfi kódà tó tọ́ba jẹ́ jẹ́ra ìwà àlà máa dé fún ni ni wọ́n máa lọ́mọ pílò ní ọrùn àláyà ìlú kíló lóyún ìwọ̀n lọ tí wọ́n máa kàn gbogbo bá nẹ́tíwọ́ọ̀kì máa wà àfàìlẹ́ òdù ìgbà tí èdè ní ti ká àáfàá ní tètè nánú Ramadan ọkẹ́ yọ̀ǹda fún ọkọ̀ tẹ lọ́rùn àǹfààní tó rí ń bí ọ̀gbọ́dọ̀ já tí wọ́n fẹ̀yìn ẹ̀yọ jẹ́mọ́ tó bá wá rí bẹ́ẹ̀ ìtọ́ wá dáa jù obìnrin tó fẹ́ ṣe kó wà àkọ́kọ́ rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ tó bá wá já sí wípé ní ọ̀rọ̀ rùn gbogbo ọmọ ọmọ tí èso ṣe fún wa bẹ̀. ìlà tí ń sọ fẹ́ ìtọ́ dáa ni káwọn ọkọ yín ó ní kọjá ìyàwó kan wà láì máa bẹ́ẹ̀. sẹ́ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ kọ̀dá akẹ́ẹ̀jẹ́ yìí nìkan lọ́dọ̀ ọkọ yín tọkọ yín ọ̀bà sí ìlàgbára iṣu mi nìyẹn sẹ́ẹ̀rí ìjọba ti pé méjì mẹ́ta mẹ́rin ìwọ lọ ti lọ o ti bá dáwà kan lọ ìyàwó ti rí ọmọ tọ́jú àwọn ọmọ ọkọ sọ yọ ọbọ ọka lára ẹ̀yin obìnrin ibẹ̀ lóore wà fún yín wà láì pọ̀ fún ni rẹ níyàwó méjì mẹ́ta ní ìsìn kí ayé àwọn ọmọ mọ́ mẹ́ obìnrin tó jẹ́ pé láàrin èjì káàfù jọ mẹ́wàá márùn ni wọ́n parí fúrání kan jọ méjì dúdú ore èyí ó ti oye wo ní ń bẹ láyé tó ọmọ téèyàn ọmọ wo ń bẹ láyé sọ fún mi ná téèyàn ó lè àwọn tí wo ń bẹ láyé ó fi wá náà náà pé àmọ́ jẹun A yàgbẹ́ àní ṣe nǹkan oṣù àní lóyún àní bímọ gbogbo nǹkan àlùjẹ́ lẹ́wà láì rọ̀rùn lọ́ba dé fámìlì tẹ́ ẹ bá ti pọ̀ àǹfà yín níyàwó méjì mẹ́ta mẹ́rin wà láì ti ká fúrọ̀ ọ̀gbẹ́ jàmọ́ ẹ kẹ̀ máa pẹ̀lẹ́ pé tí wọ́n wán àwọn ni wọ́n ṣe ti ká fúrọ̀ lọ fún gbogbo wa bọ̀ ṣe ti kódà tó bẹ̀wò yìí ti ká fúrọ̀ ẹ mọ̀ lára five alive lọ́jọ́ fún ẹ̀yẹ pẹ̀rẹ̀ ayé ọ̀làǹdíà yúgọ̀ yóò lè máa rántí sàdúrà fún yín ní kíni o ìsìká ẹ ti mọ̀ pé tí ó tọ̀rọ̀ fámìlì yìí lọ́dún ó ti lọ fún kíni o ìsìká fù kódà tọ́lọ́ bá bóyè láti rí gan wúmúra àwọn kan lọ sí wúmúra lọ́dún ìnú fámìlì yìí àwọn kan ó dùn lé wọn mọ̀ mójú táwọn ọmọ ẹ gbọ́ mi yé ó tó dọdún mi àwọn mìíràn ìyá bàbá kan ìyàwó kan náà àwọn ọmọ ọkàn yóò ní balẹ̀ fẹ́ẹ̀sì láwọn ọmọdé ń sọ fún ọmọ tọ́ọ̀sì ọmọ mi ti ákùrà nítorí ọmọ mi ń lò jáàbù ọmọ yára wọ́n wà prone to satanic temptation àwọn ọmọ yára kó fáírọ́ọ̀sì lásìkò yìí àwọn ọmọ tó dúró lo yàrá rẹ̀ tó ti kó fáírọ́ọ̀sì látara Facebook mélòó lè yàn ọ́ kàrọ̀ rẹ̀ pé Facebook náà ti ń bá ọmọ rẹ̀ kúrò ní ilé gbogbo tí ń ṣẹlẹ̀ sọ́mọ rẹ̀ làwọn èèyàn ti mọ̀ lórí Facebook kò sí kò nù yàrá rẹ̀ ọmọ tó fi rẹ̀ nítorí pé ìdáwọ̀ yẹgẹ́ my father and mother are now at fifty car èyí tó ti ń lé kí ó ti rí wọn sí lé yọ wà lẹ́yìn ìṣá tààrà ìtàn náà ni ọmọ tó dàgbà nínú fámìlì àwọn àbúrò ti fún tiẹ̀ ó lè bá yí ọmọ rẹ jẹ́ kó tó gbogbo ohun tí ń sí Facebook ló jẹ́ ṣùgbọ́n máa mí ìkọ̀ọ̀gbọ́n gbogbo nǹkan lérò lórí íńtánẹ́ẹ̀tì àwọn tí mọ́nítọ̀ rẹ̀ náà máa mọ́nítọ̀ rẹ̀ wọ́n kẹ̀sí lábú èèyàn gbọ́dọ̀ ṣọ́ra kọ́lọ̀kọ́lá wa torí náà obìnrin tí ó bá ṣe ìtì káàfù kọ́ gbàṣẹ lọ́wọ́ ọkọ rẹ̀ o ọkọ rẹ̀ bá fún láṣẹ kọ lọ tí ó bá ti fún láṣẹ tó bá lọ ẹlẹ́ṣẹ̀ ni ó jẹ níwájú ọlọ́run ọlọ́run sì nígbà ìtì káàfù rẹ̀ nígbà tẹ́ ẹ bá ń béèrè a máa sọ ṣùgbọ́n mo fẹ́ fúnra mi nínà sí à àtàwọn tá a jókòó fẹ́ rí rọmọbọ́n ìtọ́lọ́ ń fẹ́ fi ṣe ni pé làálàkún pàtàkì ká lè bẹ̀rù ọlọ́run tí rọmọbọ́n bá lọ àwọn ìbẹ̀rù ọlọ́run tá à ń ṣe yìí ẹ̀jú ó tún máa tẹ̀síwájú gbogbo wa là ń gbá àwẹ̀ tí rọmọbọ́n bá lọ àwẹ̀ monday thursday ọ̀lọ́ọ̀dì kankan à ń ṣe náà kí lọ́ọ̀rù báyìí tí rọmọbọ́n bá lọ kò lọ ọbì kankan a máa tì làwà ẹ̀ẹ́dì gbogbo àwọn obìnrin tán máa ń kiri rẹ̀ ládùúgbò wa ní ìsìn wọ́n ti ń lè jáàbù àtọ́jọ́ ń ká sámú tí rọmọbọ́n náà bá lọ mọ́ máa àwọn wa Yorùbá wọn ó lò ìdí gbogbo àwọn aṣọ wọn ìwọ tó ọba tí ìlágbára kí ọmọ ẹ̀ dáadáa sẹ́rí gbogbo ń bá a bá ṣe nítorí ìtọ́lọ́run àmì rí gẹ̀ẹ́sì ẹ̀ ká sì gbà pé ọkọ wa ò lè san wá lẹ́san bàbá wa ò lè san wá lẹ́san ìyá wa ò lè san wá lẹ́san torí wọn àlálùjàn náà ẹnìkan tó lè san wá lẹ́san lẹ́n tó bá ní kápá lórí àlùjàn náà àti náà táwa ló ń tọ̀hún Allah ẹ wá jẹ́ ká lé fún ìbẹ̀ náà nínú Ramadan ká bẹ̀ náà lórí ara wa lórí ẹbí wa lórí orílẹ̀-èdè wa lórí ẹ̀sìn wa kábẹ́ lọ́hùn fáwọn mùsùlùmí lórí igun mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá ayé gbogbo eléyìí ara ń tọ́kàn wá ni kábẹ́ jìnnà sẹ́sẹ̀ rọmọdọ́nà kìí soṣù à ń wo fídíò à ń wẹ̀yẹ ayé ẹran yóò so gbogbo kọ dúdú rọmọdọ́nà kan kìí soṣù à ń jó káàkiri rọmọdọ́nà kìí soṣù ránù oṣù ìjọsìn ni káwá ṣe wàhálà lórí àti ṣe kò ń gẹ́ láíláṣọ lọ́kọ́dọ̀ láìlátùlù kọ́dírì ààrin Ramadan twenty one sí thirty ló máa ń wà ìjọ́wò lọ́jẹ́ ọlọ́run nìkan ló yé jàmọ́ ẹ̀ mọ́jà àwọn àáfàá kan fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ sẹ́ẹ̀rì àwa ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá wọ́n gbowó lọ́wọ́ àwọn èèyàn wọ́n tó ba ọ̀ràn wọn jẹ́ láìlátùlù kọ́dírì ò nídìí pósítà gbogbo ẹ̀yin tí wọ́n máa fi pósítà tọ́lọ́sọpá àfáà kan lọ́ta kó àwọn àwọ̀ à ń sọ ń táàrí inú tí à ní ó nídìí pósítà gbogbo láìlátòlè kọ́dírí pósà ìjẹ́ ìmú lọ́wọ́ à ń bẹ̀ kìí fè torí ìtọ́lọ́run láìlátòlè kọ́dírí gidi ládùúgbò yín ẹwà àpá àtọmọ kùránì kà dáadáa tó lè ṣe náà fìlà kẹ́ẹ̀tì máa jí bí aago ka aago méjì kẹ́ẹ̀ṣe náà fìlà tó góòhùn tí ò ní di chairman láìlátòlè kọ́dírí ò ní di chairman kò ní di chairlady kò ní di lecturer kò ní di èmi látijọ́ tí mo ti gbọ́ yé èèyàn ò lè pè mí láyé tí màá lọ bọ́ lọ fún láìlátòlè kọ́dírí mo nífẹ̀ẹ́ lẹ́kṣọ̀ ọ̀pọ̀ kí n máa ṣe wáàsí ara ọ́bì mi nù ọwà nù tv mi kí n máa ṣe wáàsí kí ara tí mo nífẹ̀ẹ́ pọ̀ ni kí n máa kọ́ mo lè kọ́ ọmọ kú ara tí mo nífẹ̀ẹ́ ni mo sì máa travel pọ̀ mo ẹ̀sẹ̀ reduce traveling mi ni kò sí tẹ́lẹ̀ kọ̀bẹ́ àwọn ẹ̀ka tí ì ní travel ṣùgbọ́n torí àwọn nǹkan kan mo reduce traveling mi so orí gbọ́dọ̀ kí n máa ṣe wáàsí tó tọ́ ọ bá pè mí fún láyé láfún lè kọ́dírí lecture mi ní wá àsìkò tẹ́lẹ̀ kébìrì fún máa ṣe lọ́wọ́ wá àsìkò wọn ní ṣe lásìkò òru wọ́n ní kí n ṣe lọ́hùn ni àsìkò tó yẹ kí àwọn tó wá ṣẹ̀fẹ̀ fẹ́mi lájà àwọn ó pè mí lóru kí wọ́n bá wọn yàn èmi ìwà ìwà ìwà wà fídíò lóru èmi ò ní láyè sí lọ tó bá jẹ́ pé gbọ́ yẹn ni láti lè kọ́ dírí lọ́nà pé láṣẹ̀fẹ̀ wọn mọ̀ ẹ dira yín mú àwọn kẹ́lá tó fẹ́ni kí adáhùn ti wá sí lóru àwẹ̀ àwọn èèyàn máa bèrè live program wọ́n pọ̀ rẹ̀ mẹ́ta tọ́lọ kódà wọ́n pọ̀ rẹ̀ mẹ́ta láti èrúwà òun náà wà mọ́lẹ́mi ọ̀wà wà lẹ́mu ìwà ẹ̀dìra mo nífẹ̀ẹ́ kí n máa ti wá sí pọ̀ ṣùgbọ́n àdúgbò òru èmi ìbá wà sí òsì lóru ìjọsìn kódà si mba ìjọ ṣẹ̀ṣẹ̀ kí ara kákò oorun kò mí kí ara máa dọ́gbọ́n sí asẹ́gà fún la kí n sọ̀lọ́ lọ́rùn lọ gbogbo láàfin rìkọ́dírì oní oní alága àbẹ̀rẹ̀ alága àbúrò kò tí nǹkan bá dé kí lọ́ba dé jẹ̀mọ́ owó lásán ni wọn ò ní ẹyẹ tí a máa wọn ò ní ẹyẹ tí a lè jù kò nídìí ẹni tí ta ní ọkọ donation tẹ́ ẹ bá fẹ́ gba donation lọ́wọ́ àwọn èèyàn wá àti láàrin ṣe ó súnmọ́ ká tó parí kan gba donation lọ́wọ́ yín kò sí tó burú ń bẹ̀ owó náà fi gba tẹ́ǹtì owó náà ìgbàga owó náà fi owó nǹkan tí wọ́n ṣe tẹ́ ẹ bá fẹ́ bọ́ọ̀lọ́ àwọn èèyàn ẹ organize rọ̀mọ̀bọ́n lẹ́jọ́ ṣùgbọ́n ẹ̀dá organize lè fẹ́ ṣe wá àti fún yín ní ọ̀jẹ̀ kan lọ pàápàá àti ọmọ dáwà kàwà fún yín àbá bẹ́ẹ̀ pé yọmọ wá sọ di wúkẹ̀ tí a ní pé owó ti yín kọ́ ọjọ́ ọmọ ní ìyá ẹ̀yìn náà mọ́wọ́ wá sí pure lake ṣùgbọ́n gbogbo tá a fẹ́ ṣe lẹ́yìn àwọn èèyàn bẹ tó pé ń tọ́wọ́ àáfà ní owó àpò wọ́n wà jẹ́ kẹsà àlùjẹ́ náà nù nígbà bá wáyé àwọn èèyàn wọ́n wà jó lọ wọ́n bla ẹ̀ àwọn èèyàn wà fi kò ń gẹ nǹkan láyé látò lọ́kọ́ òru wá pàtàkì inú àwẹ̀ àwọn kan náà ń a máa gbogbo rédíò kò ní ṣe náà fílà kankan gbogbo sẹ́ni ayé yọmọ túnú sílé yóò pè yọ fẹ́ jẹ́bùn ẹni náà tó pè láì yóò tó máa pè olúwa ẹ jẹ́ dáadáa nínú wá fún nínú nǹkan míì tó pàtàkì òun ni pé ní olúwa àwọn nǹkan kan máa ń jẹ fẹ́ kálukú wa fún ẹ̀yin obìnrin pọ̀ náà ẹ̀yin tẹ́ máa ń tajà price ọjà nú àwẹ̀ náà owó ọjà láì nídìí ẹnu ìgbà tí rọmọdún bẹ̀rẹ̀ àìmọye nǹkan náà ti fowó kún àbẹ̀rù ọlọ́run nàìjíríà pa tí èèyàn bá lo àwọn olùbí Saudi Arabia lásìkò tí mò ń Dubai Emirates Qatar Malaysia àtàwọn ìlú míì àwọn máa ń gífù discount bọ́yá ru tíra ìtẹ́ ló jẹ́ pé àwọn ọmọ ìyá wa tán máa ń lówó lọ wọ́n máa ń lọ sáwọn ìlú lásìkò wọ́n lọ rajà tẹ́fẹ́rú tíra ìtẹ́lẹ̀ one thousand ni wọ́n kà fún yín ní eight hundred naira kìí ṣe pé quality rẹ̀ òde kú o àwọn náà ti reduce profit wọn wọ́n fẹ́ bọ́lọ̀ ṣòwò ẹ̀yin ní nàìjíríà ẹ̀yin ọ̀sọ̀ di one two àbí one five you sell more you earn more profit tó o bá ta nǹkan tó pọ̀ jàmọ́ kíní ọ̀sẹ̀lẹ̀ èrè rẹ̀ náà ó ṣe kíní o yóò pọ̀ ẹwà àwọn tí ń ta láìsí ní ìsìn lẹ́nu ìjẹta ìní ti ta láìsí lé ní one hundred baht wà lẹ́yìn jọ́ tí ọ̀sá àwẹ̀ oṣù mẹ́fà ó lè mọ́ta hundred baht lẹ́nu ìgbà táwẹ̀ bẹ̀rẹ̀ èmi ti ra ráìsì tó lé ní báàgì mẹ́ta ìtọ́ra àti lọ́tọ́lá mọ́ndé tí ọba dẹ̀ sáwẹ̀ inṣàlá tí ọba sáwẹ̀ kí mọ́ ti ń gbàdí ìrẹ́gbẹ́ kìíní kìí ṣe bí mo lówó rẹ o àwọn mùsùlùmí ló lówó o ti yẹ mi ní lọ́tọ́ tó bá ya sincerely ọ̀sáwẹ̀ ẹwà rí ráìsì ọ̀fà ẹwà ọ̀fà kẹrosíìnì ọ̀fà ẹwọ àwọn ilé igi náà ìdíje ẹwọ àwọn onígáàsì ní ìsìn àwọn èèyàn tó bẹ́ẹ̀ ni wà láì kálukú ọmọ dáná kálukú ọmọ dáná ṣèbásíkò náà yẹ kẹ́ reduce price ìyá aláta náà fowó láta ó ní nǹkan tí wọ́n jàmọ́